the Road Show on Fresh 105.9 FM. It's one minute gone past 4 p.m. And I welcome you to the Road Show with Rolake. Yes, guys, I'm here to bring the vibration from now till about 9 p.m. on the clock and to give you a quick rundown of things to anticipate on Fresh 105.9 FM from now till 9 p.m. We're going to kick off for the first 45 minutes with the question of the day. And obviously, in between all of that, you get to listen to fresh music right here on the show. At 4.45 p.m., the sports crew takes over from me, and they will keep you updated from 4:45 till 5. At 5 o'clock, we make way for Let's Talk About It with Sayinka Ayefele and Enitan Olusegun Bamidele. From 5 till 7, they'll be together on Let's Talk About It, and at 7 p.m the national news, first in English, and the translation in Yoruba language comes up right after. At about 7.30, I'll be back with you alongside Abimbola Olu, that's BYZ, on tonight's edition of The Other News, where we'll see what's trending in newspapers, and we'll get to talk about it from 7.30 till I say my thank yous and goodbyes at 9 p.m. But for now, guys, welcome, welcome officially. I like to call Tuesdays Turaka Tuesday, and it's pretty simple. Monday Monday stuffy. You're getting ready for the week. You don't know what the week holds. But on Tuesday, you can relax a little, unwind a bit. So I hope you've had a good Tuesday, whatever you're getting up to. If you're at work, if you're in your shop, if you're just, you know, chilling at home right now, I hope the day is going according to plan for you. We're going back to the music. When I come back, I'll introduce the question of the day. Davido and Mayor Kun up next, and this one's called The Best. Kiki. Fresh. Oh, Lily. Damn. Betty no feel live a nigga. Kó lóhun lọ́kọ síta láyé. Láyé. Ọmọ tèmi kọ́ rárá. Betty no fit hate my mother. Kó lóhun lé wọn síta láyé. Láyé. Mama tèmi kọ́. One name I come from the ghetto, so get so ghetto, oh ghetto, them forget. Yeah, when I give my attack, oh you defend. Reset to your defense, oh, oh ghetto, them forget. chance, my brother. For this life and another life. Life. Suddenly from good and better, you know. Fresh 105.9 FM. Your feel good radio, just a dial away. 105.9 FM, your feel good radio, just a dial away. past 4 on the clock. That was the weekend with Blinding Lights. You're hanging with Rolake on the Road Show on Fresh 105.9 FM, and on Tuesdays, and we do the question of the day. Um, today's about something one of the media personalities slash actors in Nigeria said about women and men, actually. But I think I want to hear what my ladies, what my sisters have to say about this. I'm talking about Uti Unwachuku. So I don't know if you guys have seen this thing that has been circulating for the past 10 days or so, or maybe a little longer, where Uti came out to say that as a woman, if you're successful, you have your own business, you're a CEO, you own, you're a boss in whatever company that you're running, and your husband is going through a hard time and he loses his job, as the woman, the right thing to do is for you to stand back or step back and make your husband the CEO of the company. That's what Uti said. Do you guys agree with that? Do you disagree with that? Um, I want to hear from men. I want to hear from women. So he's of the opinion that, say, I'm a man, for example, and I have a job or I have my own business, I'm the breadwinner of the family, things are going okay. But my wife, as well, is a boss woman, a boss lady. She's a boss in her own company. She's the CEO of her own company. For whatever reason, the pandemic hit, recession, I've lost everything. My business has folded over. I've had to file for bankruptcy. In Uti's opinion, as a woman, he reckons my wife should say, My darling husband, oh yeah, come and be the CEO of this my company. Let's say my company is called Butterflies Limited. I'm the CEO of Butterflies Limited. My husband used to run Caterpillar Limited, for example. And now Caterpillar Limited has gone into recession. He's had to, you know, file for bankruptcy. He's back at home brainstorming on what the next step is. But in Uti's opinion, while he's doing that, the wife should step back and let the husband become the CEO of Butterflies Limited because he didn't give us a reason. But I want to hear from you guys. I want to hear um, from you if you agree with Uti and if you think, yes, the woman should step back and let the man take the lead in her own company. Tell me the reasons why. And if you think, no, that's, you know, complete bollocks that the lady should not step back for anything. Tell me why as well. And I want to hear from women listening to me on the show today the mummies, my sisters, my aunties, their youngest, everybody. Because they say there's nothing that we discussed that hasn't happened under the sun. So I want to know has anybody been through a similar situation? Have you had this kind of dilemma in your family where you, the woman, have to take a step back, even though you're the one doing all the work, and let your husband take all the glory? And I'm not talking about doing all the work behind closed doors that happens all the time where you know the woman might be paying school fees or be the one feeding the house but outside nobody would know they would just think that you know things are going accordingly but have you had to like step back from your job your career you know that thing that was putting food or money in your bank account just to you know pacify your husband's ego because that's how i <laughs> see it you know for whatever reason so yes that's what we're talking about on the show today you can hit me up on the studio line 080 32 32 1059 1059, On Twitter, you can drop your comments at Fresh FM Ibadan. So let's hear from you. Do you agree with Uti? Do you disagree? And God forbid, as a man, you find yourself in this situation. What would you want your woman to do? How would you want your wife to handle it? You know? Do you want her coming back and, you know, saying, baby, okay, you know, we can do this business together. Okay, this is how I do it. This is how I'm making money. Try and convince you to get involved in her own business so you can have an actual steak? Or would you just expect to be turning up at the office in suit and tie and telling our staff, oh, yeah, go and buy food or whatever you want to tell the staff. <laughs> I don't know. But yes, that's my question for you on the show today. Let's talk about it. My studio lines are live. Hello, good evening. Hello. Hi, what's your name and where are you calling from today? Hi, my name is Yemisi. I'm calling from Boliole. Hi, Yemisi. Welcome on the show. Nice to have you here. Let's have your contribution. Thank you. Well, you see, um, eh, some people seem to re- realize that the world has changed. Hmm. You see, that time when women used to sit at home and then kneel down, um, give their husband food, and then don't do anything, it has passed. Hmm. That one has gone. Now everybody is offering for himself. Hmm. The man is dropping, the woman is dropping. Hmm. If the man loses his job, he needs to also more. Hmm. You know, hmm. if he wants to come into the company and assist, it's okay. Okay. It's okay. He can join the wife. You know, they hmm. can do a joint thing. Okay. But even at that, you really have we have to be humble. Hmm. You know, you just mm. can't come in and say you're the boss. Mm. You know what I've been building? You know, mm. I run a company, for example. Okay. I've been building this thing for years. Okay. You know, you just in from nowhere and then scatter everything that I've been building. Mm. You don't know our values. You don't know our culture. You just jump in and say because you're the husband. That doesn't make you the boss. Hmm. Hmm. You know? Hmm. I so I, I agree with you know I agree with him coming on board. You know, joining maybe a kind of partnership while he learns. Okay. He needs to learn. Mm-hmm. Okay, that's mm-hmm. what I will do for my husband. But no, he wouldn't come and just jump in and take CEO. over, and I will sit at home. Never. Okay. I wouldn't do that. No. Thank you, MEC. In fact, you deserve a go for this one. <laughs> Thank, Thank you. you. for your contribution. I appreciate you. Right. Have a fantastic yeah. rest of your evening. That's what I call a powerful entry. Thank you very much. 080 32 1059 080 1059. My brothers, are you willing are you willing to, you know, humble yourself a bit and learn? Yes, because as she said, you don't know the spirit of my company. You don't know our efforts. You don't know how we do the things we do. Are you just going to come and want to become the CEO? Or, or is me being the CEO an affront to your masculinity? Maybe we should think about that. Hello, good evening. Uh oh, you called me and you put me uh, on hold. Yeah, hello, good evening. Hi, good evening. Your name, please, and yeah, where are you calling yeah, from? Yeah, this is Faith from Akimani. Hi, Faith. Welcome on the show. Let's have your contribution. Yeah, my honest contribution today is um, the lady can just give giving him some money to set himself up. Okay. Not necessary for her to leave the job for for her husband. Okay. And you don't, you know, I don't see any sense in that. Hmm. You so you can just look for money, just to set himself up, look for maybe another lucrative job. Hmm. <laughs> so that would be better than so you would you, saying. would you ask her? Uh, would you go and meet your wife and say, "My love, Oti ti dojú ẹ o." We are there, oh. what no, can you do me, for me? I will, would I will never her? say, yeah, so yeah, step down for me. Okay. Because of what? Mm. Because I'm the head? No. Hmm. No, no, no, no, no. I can only ask her that Joram in the world. Hmm. Just set me up with okay. any amount you have. Okay, okay. from your savings. Hmm. So I would not want to add more to our problem hmm. so hmm. that the, the kids in the family will not suffer. Hmm. So I don't see any sense in telling her to step down from you. Very nicely said, Fred from yeah, Akimori. thank, you. thank you very much. Yeah. So that they won't say yeah. I'm yeah. to take our go go. thank you for your contribution. Okay, so you've heard from my first two callers. You agreed, you disagree. Hello, good evening. Hello, good evening. How are you? I'm doing okay. How are you? Fine. I'm calling from Oluyole. Nice to have you on the show. Welcome. Let's have your contribution. Yeah, well, for me, nobody can run the wife's business like the wife. Okay. And no one can run the husband's business like the husband. Indeed. so crying out loud, the man ran his business aground. Mm. He made the business completely flat. Hmm. So what gave him the opportunity to want to run human again. So that we will also do the same thing with business. we <laughs> are talking about it's true. Mm. man cannot run a business. He should go and learn under the woman. Mm. Because then he can think of very much. So that's my contribution. Thank you so much. I appreciate you. My caller from Oluyole, thank you for your contribution. I mean, they'll say successful business people will tell you that, you know, in businesses, the, in business, there's ups and downs, right? Before they hit the one that, you know, gives them plenty money or when they get their cash cow, they might have failed a couple of times. In fact, more than a couple of times before they get, you know, that one successful business. So I'm not so much judging the man because he failed in this particular business. What I wouldn't understand is why he would want to to, I guess, impose himself as the CEO because like what value does that add if it's just about wanting the title? Is he willing to do all the work as well? And like all the other callers have said, is he actually going to put the work in? Let's take another call. Ah, Hello, good evening. Call me back, please. 080 32 32 1059. 080 77 1059. Hi, good evening. Good evening, all. Hi, what's your name? Where are you calling me from? My name is Ayo, calling from Oyo. Hi, Ayo from Oyo. Welcome. Let's have your contribution. Yes, I the contribution this afternoon. It is never done in Okay. Because the line of business of the woman, hmm. you don't know how it, it's like being different company entirely. Then Being husband and doesn't mean okay, fine. But let's for instance, maybe she's a fashion designer. Hmm uh, you as a guy, you are into another thing entirely. Hmm. You know how to tell me what the, the, the like the first caller said, the culture of the company, their strategy, all these things is very, very key in business. And now the girls know because of ego, because they are your husband, hmm. that should be inside the house, not business this time around. You don't, you you don't have computer. Yes, I do, I do. And so, and for the wife too, the best you can do hmm. for that period is find the husband, uh, the other, the husband company has crashed. She was very, very, very supportive at that moment. Hmm. Probably uh, finances of the house, and probably can look look into what I can call the crumbling of the husband company. Find if they can start again or the husband will now say okay fine maybe education. go start mm. over mm. it's not the end of life you understand but not that now come I got the company. See you. See you for real. Never done anything. <laughs> Thank you very much. Thank you so much. I appreciate you and your contribution. I must be honest, before I've been thinking about discussing this on the show for a couple of days now, and I was worried. I was scared because I thought, ah, Uti is a Nigerian man. Was he saying these things just, you know, for sensationalism and to get a reaction on social media? Or do Nigerian men actually think like this? So I wanted to hear from, you know, my brothers, my daddies, my uncles on the show, just to know if there are a lot of utis out there or if he's just the one, you know, trying to stir things up and the average man understands that their path and their wife's paths, although, you know, leading to the same place, are different, right? So I'm happy that so far, so far, so good none of the guys that I've called or none of the men that I've called have said, Yes, I'll take that company. After all, I'm the head. She's my wife. And if you feel that way, there's nothing wrong with that as well. I just want you to call and give me, you know, concrete reasons why we should, you know, agree with you as opposed to everybody else that said, No, he should he should not take over, you know, the um, leadership of that company. And if he wants to, you know, participate, there's nothing wrong with that. He can get involved. He can learn under his wife. They can go into business together. Others have even said perhaps he can get some money from his wife to start, you know, another company. They should look into, you know, why the first business, you know, broke down. I don't know. Some of something about that made it seem like the man is a business analyst. No, that's not her work. He should figure out what happened, obviously with her support Nobody's saying that this is his cross and only him should carry that cross. No, they're a couple, but be fair. That's what I think, you know. So far, everybody's saying. Let's take one more call before we go back to the music. Hi, good evening. Hello, absolutely. How are you? Fine, thank you, sir. How are you? Um, even though I just, you know, done your uh, program on the village <laughs> from all I've had, yes, sir. I've been able to know, know the, the background of the whole thing. Hmm. The Christian is not like that. That because you are the man of the house, hmm. you hijack your wife's business. Hmm. Forcefully. You see, the best thing the man could do is either he looks for another business he thinks he can manage well, hmm. then leave the woman alone at home. Hmm. Look, my dear, I know I've failed on so so nice you know, how can you help? Hmm. How can you help? You know, the, the woman did not dig the money from the ground. Hmm. He worked for the money to set up a business. Indeed. Now they can work out an agreement, maybe you know, sort of you know, soft land for the man. The woman will provide some amount for the man hmm. to start a new business okay. entirely different instead of coming to Lord himself on the woman's business. Mm. It's not done. It's not done. The business is, will collapse. Mm. Because somebody who could not run his own business to now become the CEO of the business the woman toiled all day and night to bring up. Yeah. It's wrong. It's wrong. I don't support it. Thank you, sir. Oh, that is it. Thank you for your contribution. Thank you for being yeah. part of the show and, yes, for your contribution today. We're going to take a music break right now. We're talking about money. And with this one, I want to throw you back a little. It's by Mojid. He used to be signed to Aristocrat Records and it's called Jagaban. Enjoy. It's... crew at

My pocket middle class just to carry me through it. No mobile, homies had loot. Don Simon in the boot while I race through loops. I didn't get on banku. Party hopping like a troop of kangaroos. yo, it's your boy Ozone. Aristocrat is in the building. Fresh 105.9 FM. Your feel good radio, just a dial away. ọmọ àbúrò mọ́mí ọkùnrin tó fẹ́ràn oúnjẹ yẹn. <laughs> àtọmọ àbúrò ẹ obìnrin èyí tó máa ń yọ bọ́ńjẹ yẹn. rárá o kò bá mi lára mu. àtàwọn bọ́dà wa tó ń ṣe mọ́ ti fẹ́ wọn ti jú. àtọ̀rẹ́ ẹ̀ tímọ́tímọ́ tó mu coca-cola désàlẹ̀ pátápátá. bíbá oríṣiríṣi èèyàn pàdé níbi ayẹyẹ jẹ́ àpẹẹrẹ wípé ayé wa yìí kún fún onírúurú táwọn kan sọ wípé ó mú ayé láìsí wọn èèyàn ò lè gbádùn oúnjẹ dójú àmì coca-cola àti oúnjẹ lápapọ̀ ó dùn yàtọ̀. Dear customer, to link your national identification number to your Airtel router, MiFi or ODU device, kindly retrieve your NIN by dialing star 346 hash and then go to www.airtel.com.ng forward slash NIN to submit your NIN for verification and pairing with your number immediately. Airtel, the smartphone network. Roadshow. Roadshow. With Captain Raleigh. Get up, get up, yeah, she's a dancer. lobster. see me come they from superstar. Uh huh. I remember I check you when you been telling me no. Say not because I know getting money, I know get it though. Nowadays when you see me, girl. get up, get up, yeah, she's a dancer. The way she move it, lift it, side up with her belly dancer. Now she a go carry go, carry go. All my then I carry load, she carry load. All my friends they tell me no, they tell me no, but now she a go carry. 4.31 on the clock on Fresh 105.9 FM. On that one, we had Saz, DJ Tunes, and Flash We Get Up. You're hanging with Rolake on the Road Show, and my studio lines are live. If you want to be part of today's um, conversation, on Tuesdays, we do the question of the day. And sometimes, you know, we talk about relationships, we talk about life, we talk about people, what's going on in the world, trending topics. But today, we're talking about, I guess, you know, navigating finances in marriage and ownership of companies, as the case may be. If you want to be part of the conversation, you can call us on 080 32 32 1059 080 On Twitter, drop your comments at Fresh FM Ibadan. So, yes, for the benefit of those that are just tuning in and you're wondering what we're talking about on the show, it's about, you know, something that's been circulating on socials. It was Uti Unwachuku. Um, he's an actor, he's a media personality, and he put up basically a couple of weeks back that he reckons that if a man is going through a hard time and loses his job or you know loses his business and the wife owns a company the woman should step down and let her husband become the ceo of her company so i was wondering if you agree or disagree you know with his statement and we've been talking about it so far nobody agrees with him <laughs> nobody agrees with him what we have come we've come to a conclusion though that it's okay for the man to ask for help it's okay for the wife to loan her husband some money to start a new business we've also agreed that there's nothing wrong for the man, you know, joining the woman's business and learning the ropes before, you know, wanting to become the CEO of a company that he doesn't know how it's run. But yes, I want to hear from you 080 32 1059. And like I said on Twitter, you can find us at Fresh FM Ibadan. I guess it's different if the man has been involved in the woman's company from the get go so knows exactly was there to conceptualize it with her, did part of the hustle to get the business registered, maybe even invested some money in the beginning, and from time to time, you know, keeps coming back to address and readdress situations that she might be having in her business. So, for all intents and purposes, it might be like an external consultant now he's lost his own company and his own business and he wants to become a full-time consultant because I mean he's been helping her consult, he's been investing, he knows everything she's doing, he knows where she gets her goods from, where her suppliers are. He might feel like, yeah, why not? I'm the CEO by proxy. <laughs> After all, it's my money you used to start the business. Hello, good evening. Hello. Hi, what's your name, please, and where are you calling me? Oh, okay. My name is Wale. I'm calling you from Ibadan. Hi, Wale from Ibadan. Where in Ibadan are you calling me from, Wale? I'm actually at the challenge now. Nice to have you on the show. Welcome. Let's have your contribution. All right. Well, for the sake of argument, I want to see that I can postulate. Okay. I, obviously, I won't agree okay. that a man should take over the company of the wife. But let's, for the sake of argument, look at this way. Does the wife agree that the man is the better manager? Okay. That is one. Hmm. Two, the company the man was running that failed hmm. is being a peculiar company does have a peculiar nature. Okay. For instance, you said it was during the pandemic. Hmm. You know, some industries were badly yes, hit. badly hit. Yes, during the pandemic. So it could be that between the two of them, they knew that the man could be a better manager, or the man could have had some input hmm. into into building the company from the onset. Hmm. And then, does the wife have something else to do hmm. that will occupy her time? Maybe they had another pet project that the woman could handle. You know, it's always better if it's a perfect couple, I mean, a good couple, hmm. where they want to put their I mean, their best foot forward yeah. at all times. Mm-hmm. someone is out of job, so mm. uncle, okay. and you know you could do better at the uh, buy company, hmm. why not? Okay. And if failure at the husband company is not a result of his own uh, liability, hmm. <laughs> but having said that, like I told you, it's for argument's sake, mm-hmm. I will mm-hmm. not advise that anybody should okay. do that. Okay. Because eventually, um, stories will come. You know, families will have their own insecurity Yeah. Like, like, like people are saying, yeah. oh, why will you be running your own business? Yeah. Why will you be So when people begin to talk to the wife like that, you don't ever know how she's going to react mm. to it. Mm. And then the family goes back to, you know, if people want only leave couples alone, you know. <laughs> Let them do what they want to do, right? <laughs> I just tell you. Thank yeah. you, Mr. Wale. <laughs> you, you too. Have a fantastic rest of your evening. Yes, so you heard from my last caller. He says he would not do that. He wouldn't advise anybody to as well. But for the sake of argument, and he made a lot of valid points. The truth is, only you know your relationship, right? And know, you know, who's the um, stronger person in this in this regard or the weaker person in that regard. Only you know your relationship and only you know, you know, what can work for both of you. As long as he's not coming and demanding and imposing himself on his wife's business, I don't think that, you know, if they're a couple and there's love there and there's trust there, she won't be willing to come on the table to have conversations about what they can do, about potentially even expanding the business that she's currently running if with his input and with his help. I don't know if I'm making any sense, but I know that looking at it from outside, from the surface, it's just, you know, it's easy to say, how dare he take over his wife's company. But if it's a conversation they're willing to have, if it's a consensus they're willing to reach, then who are we, <laughs> the masses, to be telling them what's right or not right, or what's wrong or not wrong, or what's going to work for them or not work for them, as long as, as I said, he's not imposing himself. So as my last caller said, for argument's sake, there's nothing that has happened that is that, there's nothing that is happening that hasn't happened before. Hello, good evening. Hello, good evening. Hi, what's your name and where are you calling from today? I'm Ayo, calling from Oyo. I called back because okay. of the last caller. Welcome back, Ayo from Oyo. <laughs> Okay, so have you changed your mind hearing what the last caller had to say? Yeah, then what I want to add to what I said earlier is, is it seems because of the way we run our business here in Nigeria, or probably because uh, we pass through a lot of things before, before putting up our capital to start up a business. Mm. Let us assume now, professionally, that the shareholder of the company, let us assume it is in, in, in a professional time, professional way now, mm. that the company the lady is on running before she could become the CEO probably the shares in that company is is it belongs to someone that put her in that position. Now an, an assumption. Mm. You understand? Mm. It is not possible. Don't let us look at it from the perspective of fine, maybe the way we put up capital structure together to set up business in uh, in our side here. Mm. It's not only it's not enough to say someone should not come to to now be the CEO. To become a CEO is not something that is easy. Okay. okay. Even putting <laughs> so so I just don't I just don't I just don't want to take that that uh, the others just come. Even if they are in the same same business, uh, whatever. Mm. Even if the business is the same thing, fine. You have your own business. I have, I have my own business. You understand? Mm. So it is not just it's, it's beyond what we are saying that it just comes become the CEO see you for for Thank you so Thank much, you Nicola from Oyo. I appreciate you and your contribution. That's why my second to the last caller said, for argument's sake, I know that um, we'll have to consider a lot of things. And yes, you're thinking about if it was like a multinational or a proper, proper corporate organization. She can be CEO of, uh, you know, boutique <laughs> you know, in Nigeria, everybody's a CEO, right? Chief Executive Officer. Forgetting there actually is a definition for the meaning of the word CEO, but we don't have enough time to get into that tonight, today. <laughs> we'll talk about that names, titles, and you know the importance in Nigeria on another day. I'm out of time for right now. The sports crew is in the building. They're already eyeballing me because I'm rocking my Arsenal jersey today. I don't care what anybody says because I know as I said that now, some people are laughing somewhere saying, "What number? What position are you guys on the league?" league right now. As long as we're in the top 10, I'm okay with that. <laughs> I'm okay with that. Stay tuned for Fresh Sports, the evening edition. I'm throwing you back with the next song. I have Avicii up next. Yes, the late Avicii's on this one, and it's called Wake Me Up. Enjoy. Feeling my way through the darkness, guided by a beating heart. I can't tell where the journey will end, but I know where to start. They tell me I'm too young to understand. They say I'm caught up in a dream. Well, life will pass me by if I don't open up my eyes. So that's fine by me. So wake me up when it's all over. love I'm Ozzy Uma, and I'm always tuned in to my favorite radio station. Fresh. Fresh. Look what I brought for you. Dear customer, to link your national identification number to your Airtel router, MiFi or ODU device, kindly retrieve your NIN by dialing star 346 hash and then go to www.airtel.com.ng forward slash NIN to submit your NIN for verification and pairing with your number immediately. Airtel, the smartphone network. Guy, I'm in front of your household. <laughs> what is this I'm looking at? How fun. Last, last, now you this changer at <laughs> the pillow. Wait, wasn't it two days ago that you bashed your car? Uh-huh. And now you're driving another one? Oh boy, now blessings on blessings on blessings. Oh. Hey! Oh. You just upgraded like that. Guy, I beg be quiet. Is that how people buy cars? It's the car my insurance company, AXA Mansard, gave me while my car is getting fixed. Eh? It's a lie, oh. AXA Mansa gave you makeshift car. Yeah. The same company that took your car to Better Auto Shop, all within 24 hours. <laughs> Guy, why you no show me the way? Before my insurance company make me pack car for three months, they jump boss round Lagos. <laughs> <laughs> AXA mentored moto insurance is the one-time insurance feels like an upgrade and leaves you wanting to say thank you for what you truly deserve. Visit www.axamentor.com or call 0700 AXA Mentor today. AXA Mentor five five five star pin hash. Baba Junior, you don't talk for dream again o. Oh. <sighs> star five five five star pin hash. Which one be star five five five star pin hash again? That na the number we no supposed forget o. Oh. Dial star five five five star hash to get six times your recharge with Airtel 6x. Come enjoy six hundred naira berekete bonus instant on top every hundred naira recharge. Now for everybody with the Airtel Oh, Hey, Mama Junior, she sleep well? <sighs> Star 555 stop being hash. Airtel, the smartphone network. àti dé òpin ìdíje àṣẹ yìí ọlọ́wọ́ ṣíbí tó gbajúmọ̀ kárí ayé ni yóò jẹ́rìí sí oúnjẹ tó dára jùlọ. ó ti fún iṣẹ́ jíjẹ́ wa yìí tàbí yóò wí pé gbégbá orókè. àmì ni o gbogbo àwọn ọlọ́wọ́ ṣíbí wọ̀nyí ló gbégbá orókè. Ibikíbi tó lè wà tàbí irúfẹ́ ìtọ́wò rẹ o lè ṣe oúnjẹ alárinrin ní gbogbo ìgbà pẹ̀lú ọ̀ngà ohun ìsebẹ̀ aládùn ti Nàìjà tá a ṣe báyìí pẹ̀lú sóyà tiwantiwa fún èrè aṣaralóore rẹpẹtẹ. ọ̀ngà. ọ̀ngà Mama's helping hand. You're to Fresh 105.9. Right in the heart of the ancient city of Ibadan, this is Fresh FM 105.9 FM. You're on Nigeria's most listened to radio station. You are listening to Fresh 105.9 FM, broadcasting around the world. This is your number one radio station. Catch the action, the passion, the feels, the thrills, the news all day on Fresh Sports. All right, a beautiful evening, ladies and gentlemen. Another time again uh, to celebrate the world of sport on this wonderful radio station, Fresh FM 105.9. Always excited to be on the program every evening um, to celebrate the latest and the biggest news um, making the rounds. Uh, this uh, beautiful time in the world of sport time check is 46 minutes gone past the hour of 4 on the PM side on this wonderful radio station Fresh FM 105.9, the king of the airways, and of course the Bayern Munich of all radio stations in Nigeria. Welcome to First Sport, the evening edition on this wonderful radio station. My name is Bola Hall. Olalere, your radio G. On the program this evening, um, it is another busy week um, of the Champions League action. Um, Four remaining matches in a round of 16 um, It's is set to take place this week. Uh, two games this evening. Um, Man City up against uh, Mönchengladbach at the Puskas Arena. Real Madrid uh, up against Atalanta at the Estadio Alfredo de Stefano Stadium. uh, we'll do a review of these games and uh, not forgetting um, the big relief for Liverpool in the Premier League yesterday against Wolverhampton Wanderers at the Molina Stadium. Um, in Europe, we will celebrate the latest information um, concerning the Swedish national team the return of the god. <laughs> Hey, hey, Zlatan Ibrahimovic uh, will make his comeback for Sweden um, in the World Cup qualifiers. Uh, we'll talk about all of this news and many more in the course of the program. Once again, my name is Bola Hall. Olalere. No time again to waste time. Let's go straight to celebrity to this news from the UEFA Champions League. right, Man City will be looking to book a place uh, in the quarterfinal stage of the Champions League where they face uh, Borussia Mönchengladbach in the round of 16 second leg encounter. The venue is Puskas Arena, right there in Budapest. Man City have a two-goal advantage uh, against the, uh, again the Bundesliga opponent ahead of the home team. It is home away from home for City rather in Budapest. Pep Guardiola will be taking nothing for granted. Despite the boost marom of Borussia Mönchengladbach, they lost their last game in the Bundesliga, three goes to one away to Augsburg. But of course, uh, a Champions League game is a different game entirely. You could get shocked at any point in time. For the sake of records, Manchester City remain unbeaten in their five games against Borussia Mönchengladbach in the Champions League. Four win for City, one draw. They've scored at least two goals in each of the four victories. The last meeting between City and Mönchengladbach in 2016-2017 season, it ended in a heavy defeat for Mönchengladbach. Four goals to nil it was in 2016. That game happens to be Pep Guardiola's first match in charge of Man City in the UEFA Champions League. Will Man City progress to the next round tonight? Maybe or maybe not. 90 minutes at the Puskas Arena as an answer to that. Pep Guardiola explained the importance of keeping clean sheet at this stage of the UEFA Champions League. Ladies and gentlemen, let's go straight to Budapest and listen to Pep Guardiola explaining on the importance of keeping clean sheet at this stage of the season in the Champions League. you've not conceded since the first match in the group stages. It's like 610 minutes since you conceded. In your experience of winning the Champions League, going far in the Champions League, how important is that to keep clean sheets in the knockout stages? No, definitely, definitely. So important in competitions in Champions League. Uh, the same, but I have a theory of that. What we have done in the past, even is good, that doesn't mean tomorrow it's going to happen. So last game, last game we didn't concede a goal, but the previous two or three, four games we concede a goal. So every game is different. So let's try to minimize the mistakes. Uh, we play against them. We know how they punish us. Uh, even lately, the results are not good. Having crowd respect for Marco, his manager, and uh, the way they play. They have weapons. They have a quality to do it. I know Moshe Gladbach like history, and uh, but apart of that, only I can say we're going to travel today there to try to, to win the game. I want to see the team to play to win the game. There you listen to Pep Guardiola explaining the importance of keeping clean sheets in disposition of the Champions League. Real Madrid will also be looking at the possibility of a Passover night in the quarterfinals of the Champions League when they take on Atalanta in the round of 16 second leg encounter. Atalanta are also confident they can defeat Real Madrid and secure a quarterfinal spot in the Champions League. Felan Mendes scored the decisive goal in the first leg at Bergamo. But of course, Champions League is a game of two legs. Real Madrid remain unbeaten in all competitions since the first leg in Bergamo, where Atalanta have managed to score first goal in their last four matches. Maybe they can score four goal tonight. The first goal tonight. Let's wait and see. Sergio Ramos set to make a big return for Real Madrid this evening. Casemiro is suspended due to yellow card accumulations. Eddie Nazard came out of injury to play against Elche last weekend. Right now, he has returned to the injury bend. Eddie Nazard uh, seems to love the injury bed uh, more than football pitch. Uh, I think Eddie Nazar needs to consult a native doctor and Danica is also out for Real Madrid. Marcelo out for Real Madrid. Mariano De Haas is also out for Real Madrid. Not forgetting Alvaro Orizola also out for Real Madrid. Whether Real Madrid will qualify later tonight. 90 minutes as an answer to that. But of course, Atalanta have every reason to be optimistic uh, despite the warning disadvantage. And as part of the a point I, I, tried to pull together in favor of Atalanta, uh, there is a doubt surrounding the fitness of Sergio Ramos. Uh, Zidane's key player, taken off Casemiro, is suspended. Real Madrid are unreliable at all, and there is no crowd to put pressure on Atalanta. Maybe or maybe not, Atalanta might fancy their chance of qualifying to the next round of the Champions League. 90 minutes. Right there in Spain. Real Madrid against Atalanta. 90 minutes right there in Budapest. Puskas Arena. Man City up against uh, Borussia Mönchengladbach. Two goals to nil in favor for Manchester City. One goal to nil in favor of Real Madrid. Celebrating uh, on the European football news uh, Diogo Jota uh, revived Liverpool's stop for hope after his only goal yesterday against Wolverhampton Wanderers uh, secured the maximum three points for Liverpool. Uh, reacting after the game yesterday, Jurgen Klopp is the manager of Liverpool. He was pleased with Liverpool's defensive performance uh, and the three dirty points that they got at the Molino Stadium. Uh, ladies and gentlemen, let's go straight to England and listen to Jurgen Klopp, Liverpool manager reacting after the game yesterday at the Molina Stadium after Liverpool defeated Wolverhampton Wanderers by one goal to nil. Diogo Jota, the only goal scorer in that particular game. That result and the performance tonight. <laughs> Oh yes, it's all about the result. Eh? So it was a, a big fight, and um, <laughs> we had if we won like three dirty points completely fine with that. That's how you have to try to get back on track. Um, we had very good moments. We had moments where we should have done better offensively, but defensively, the whole game was, was really good. They didn't like the start. We were not active enough in the start, and um, I think the first ball they played behind the last line, which was clear offside, but it, the, my impression was it made the last line kind of insecure, so they dropped a little bit deeper. But it was a good defending because the line was in the right place, but because nobody realized that, then that it's clear offside in the end. You take that. Um, Mm. or you carry that with you if you want. And um, so, but apart from that, we improved there a lot and defended really well. And that was the main target today that we defend them well, we the counter attack and all these kind of things. And then, how is that? A lot of really good football moments where we could have done better and could have scored maybe more. But the goal we scored was beautiful, the, the, the, or how it happened. And then the finish, I, I, didn't see it back. It was a short corner. Um, I think it was there. I thought the goalie will save it, but in the end, the ball was in, which is <laughs> very important for us. So we got the three points and everything is fine. Pairing. Again, yeah. Yeah. Again, clean sheet together with Ali and the fullbacks and everybody. It, it, it was, it was, it's hard. It's hard for the, for, for, for the team, yeah? you know. We wanted to keep rhythm, but then we saw it was intense for everybody, so we could bring fresh legs with Nabi and Millie, which is helpful. Oxley came on and was a, was a real fresh air. It was brilliant when he came on, especially on that position. So um, a lot of good news tonight, and uh, but most important, uh, the, the three points. There you're listening to Jurgen Klopp, Liverpool manager, reacting yesterday after the big win against Wolves right there at the Molina Stadium. Liverpool are sixth on the table of the Premier League. Uh, celebrating European football news, uh, according to the coach of Sweden national team, uh, Andersen, Anderson, AC Milan striker Zlatan Ibrahimovic uh, has been recalled to the national team ahead of the World Cup qualifiers set to go down later this month. Immediately after the announcement, uh, Zlatan Ibrahimovic uh, tweeted on his verified Twitter handle, he said, uh, the return of the God. <laughs> Hey, hey. the return of the God. Uh, that tweet coming from Zlatan Ibrahimovic. Ibrahimovic retired from the national team after 2016 European Championship. But of course, this is football and anything can happen. Miracles don't just happen on the pitch of play, they also happen off the pitch. A 39 year old AC Milan striker has been selected for the qualifiers against Georgia, Kosovo, as well as the friendly game against Estonia. Away from Europe, let's come down to Nigeria and celebrate the MPFL Match Day 16. A to go down tomorrow, 4 p.m. Nigerian time. The midweek shadow, Aqua United up against FCE Fainuba. Right there at the nest of champions. Rivers United up against MFM, the Olukoya Boys. And the at Misamaka Stadium right there in River State. Warriors up against the Golden Stars. Outland Ofori up against the Wiki Thoris. Adamawa United up against Abia Warriors. Abia Warriors under coach Imama are currently finding the grooves. They are unbeaten in their last five games uh, right there in the MPFL. Canopilas up against Kora United uh, right there at the Sonia Basha Stadium. Yimba up against Lobis uh, The game has been postponed uh, due to Yimba's continental game. Don't forget Yimba has a game against Orlando Pirates right there in the CAF Confederations Cup on the table of the MPFL. Quora United sits on top of the table with 27 points. Enugu Rangers second with 27 points. Ayimba third with 24 points. Nassau United fourth with 24 points. Canopilas fifth with 24 points. Rivers are seventh with 23 points. Dakada 8 with 23 points. Lobby 9 with 22 points. Abia Warriors 10 with 20 points. Wiki Thoris 11 with 20 points. Plateau United 12 with 19 points. Atlant Ofori 13 with 13 points. Sunshine Stars 14 with 18 points. MFM Olukoya Boys 15 with 17 points. Giga Golden Stars 16 with 17 points. Casino United 17 with 15 points. FC Final are currently 18 on the log with 14 points. Warri Wolves 19 on the log with 14 points. Adamo United bottom on the table of the MPFL with just 10 points. Everyone from the MPFL, let's celebrate the NBA. Boston Celtics up against Utah Jazz. Chicago Bulls up against uh, Oklahoma City Thunders. Houston Rockets up against uh, Atlanta Hawks, uh, Miami Heat uh, up against the uh, Cleveland Cavaliers. Philadelphia 72 Stars up against the New York Knicks. Portland Trail Blazers will be in action against the New Orleans Pelicans. LA Lakers will host Minnesota Timberwolves. Those are the games set to go down in the NBA regular season. Later, later, later this evening. Um, ladies and gentlemen, this is the best way to wrap up the program for this beautiful time. The next programming line uh, is Let's Talk About It. Until next time, I am out of the studio this particular time, but don't forget, uh, because lizard know they know the head no man say everything they okay not all smiling faces uh, have a smiling mind everything get waiting everybody get waiting the nose for mine my brother until next time my name is bola ho olalere kenny will be here tomorrow for fresh edition of fresh port until then I'm out of here. Fresh 105.9 FM, your feel good radio. You are to Fresh 105.9. Right in the heart of the ancient city of Ibadan. This is Fresh FM 105.9 105.9 105. FM. Now, where's that Dubik malt? Ah, today was just one of those days. You know, woke up by 5, made breakfast, went to work, did my job, then my oga's work, then oga oga's work, came home, made dinner, and now nothing can stop me from enjoying my rich, smooth, refreshing Dubik malt. Enjoy the silky smooth taste of Dubik malt. Dubik malt Crown the moment. Honey, must you go? Babe, you know I must. Besides, you can always video call me. Hey, eh, what if your battery runs out? I've got my power bank. Hey, and when your power bank runs out? <laughs> Babe, I've got my laptop. Okay, wait. What if your data runs out? Babe, you know we never run out of data. Never run out of data with Airtel Home Broadband Unlimited Ultra plans. Enjoy unlimited data with no speed cap plus extra data daily so you never have to worry about running out. Visit www.airtel.com.ng forward slash HBB to get started. Babe, but I just left the house. Yes, honey. It's video calling all the way. Oh. <laughs> Airtel.

on the program Once Upon a Time on Fresh 105.9 FM. You're on Nigeria's most listened to radio station. Once Upon a Time takes off from Monday, 22nd March 2021, from 3 to 4 p.m. every Monday. For advert placement and sponsorship, call 0701 594 or 0803 544 3393. Once upon a time, join the music merchant and let's go down memory lane. for area eh then they call me Baba 22. If you look my JC number 22, my keke plate number encore 22, my house number, of course, I the cack for number 22. Eh, walale. But you sabi wetin really make dem they call me Baba 22? Mm-hmm. Na because I the groove 22 times bonus on top every recharge. Yes o, oh. if you don't tell where you use your glow line reactivate now make you begin enjoy your own ogbonge 22 times bonus on top every recharge oh. <laughs> it they pay to reactivate your glow line. Oh. Glow Unlimited. What's see you they wait for? Oh? You no need to stress at all, at all. information, visit www.zenithbank.com forward slash better life. Zenith Bank, in your best interest. Ibadan Kini Soo, Fresh FM, Nibadan Lawa. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. ṣe bí gbèté yẹn rẹ́ǹtì kẹ̀kẹ́. ká ṣe pápá ká ṣe pápá pápá pápá. joko, joko, joko, kọ́ máa wò wá. ẹ pẹ̀lẹ́ o ẹ pẹ̀lẹ́ ẹ káàbọ̀ sí. ẹ̀yin náà lẹni ẹrin géètì yín. àfi bíi táyà mọ́tò <laughs> ẹ pẹ̀lẹ́ ó kọ tí. banki b banki w àbí. banki b pankopii ẹni pankopii. ṣé wọ́n ló ń jẹ́ bẹ́ẹ̀ náà kí ló máa ń ṣe ẹ́ náà tó ṣerun bí irun. alẹ́ mọ̀ sọ pé òun mọ̀wé òun mọ̀wé question kan mo béèrè lọ́wọ́ ẹ̀ lọ́fíìsì kò lè dáhùn dọ́là. ṣé ìgbóngàn náà látàwọn sọ pé bank b o mọ̀wé ọ̀gá láyé kákan sọ̀wọ́ nù ni ọmọ pé yorùbá ló sọ̀rọ̀ tó fi òwe sà. kí ló yorùbá sọ jàre. Ah, yorùbá ní ó ní àrẹ̀mú adìẹ mm. kò mọ̀ sàkáwọ̀ láyé ìyá ẹ̀ lọ́mọ wàyí ni. sọ <laughs> ọmọ yìí àrẹ̀mú. àrẹ̀mú adìyẹ bọ́bọ́ sàkà ìyá ẹ̀ ló mọ wà yìí ọ̀gá bó ṣe jẹ́ òròmọ adìyẹ ò mà ṣá. òròmọ adìyẹ ò kò mà ṣá. ìyá ẹ̀ ló mà wò di. ẹ wà sẹ́ni sẹ́ni kékeré yìí kì í ṣe tún sọ tún sọ. mo ní àrẹ̀mú adìyẹ kò mọ wà yìí àrẹ̀mú adìyẹ àrẹ̀mú adìyẹ kò mọ wà yìí kò mọ sàkà bẹ́ẹ̀ni ìyá ẹ̀ ló mọ wà yìí. ok sàkà yẹn àti wà yìí yẹn adìyẹ làwọn máa ń pa no o yẹrẹ bá ní mo kó àwọn ọgá. irọ́ mo béèrè ni tó fi jẹ́ pé àrẹ̀mú adìyẹ. ẹjọ bá àlàṣẹ lè kó boko. ṣé ṣé mo pé èmi ni àrẹ̀mú eh, ẹmu tí ò sanwó èmi ni àrẹ̀mú ẹdìyẹ èmi lẹ́dìyẹ yẹn náà èmi lẹ́dìyẹ tí wọ́n ń sọ. mo láti lè rí kó boko. ṣé tá a eh, láyé ká yẹ ká ní ilé tó ti kiri kákàkiri tọ́jà kó àwọn àjọjẹ ènìyàn ó máa kiri ẹ̀. àwọn. àwọn àjọjẹ ènìyàn. ntò láyìn ká n ta ni pé bí a dè mọ́lẹ̀. kí ló sọ pé wọ́n la jẹjẹ yẹn. mi ò mọ̀. àwọn wọ́n la jẹjẹ yẹn. àwọn àlejò àwọn àlejò káàkiri àwọn tí kò ṣara wọn ni. kí wọn kí wọn kì í ṣọmọlé. wọn kiri kòbókò. bẹ́ẹ̀ni ibo mo lè ra wa tẹ́bọ́jọ́ ó ní kí ra wa fúnra rẹ̀ ra wa yẹ kó mọ size tó máa dáa fún ẹ. Ah, a ṣé mi lọ́ lò fún ni. rárá o málámàlá máa lò fún. tó bá fẹ́ lò ó gan ó fò mí lónìí. Ah, ọ̀gá mi bí ó lò fún yìí o. wọ́n á bomi wọ́n ẹ lára báyìí kòbókò tán bá fomi lò ló dájú. àwọn aago bíi ti ń sìn ah. wọ́n máa ṣe nílẹ̀ ló máa dìde wọ́n máa wú ni. ọ̀gá ọ̀gá ọ̀gá òjì ṣàbí àmọ̀tọ́ dájú ọ. Ah, irọ́ kò dájú òun kàn sọ ni pé pẹ̀lú gbogbo. wàláì ìjọ tí mo rò kọ́ ọ̀gá mi ó máa bínú jù gan wàláì eh. ìjọ tí èèyàn tó fi orúkọ rẹ wọ́kẹ́ ní ìgbà tí wọ́n wọ́ ibi tó ti lọ́ fi owó gba orúkọ rẹ gba owó káàkiri eh. ìgbà tó tún ṣàánú ẹ̀wọ́ náà lọ ní kí àwọn yẹn kó má nàá ma ebi ló kọ́ adébẹ̀ ṣé wọ́n kọ́ náà ṣàánú ẹni ṣe kí wọ́n ní èmi gangan ṣe eh, ṣé èmi ló pa Jésù ni. ní ìsìn ṣùgbọ́n. a ní kó mọ sọ̀rọ̀. máa sọ̀rọ̀ òwe nìkan ni kó mọ pa mo fọ ah. lọ́wọ́n ba bẹ́ẹ̀ tó bá dẹ̀ mọ̀ pé ó máa pòwe lọ́gbà lẹ́nu àwọn yorùbá tó mọ̀wé. Mm. ọ̀gá èmi ó súnmọ́ àgbàlagbà nípa hmm? mo súnmọ́ bàbá mi alhaji amalade salami mo súnmọ́ alhaji alalami amale ó ti sọ fún mi ó ní kí n má lọ kò sí ìfòyà. ìfòyà wà. ó lọ́kùnrin lẹ́kàbalẹ̀ mi ó ní mi ti kọ́ ẹ lẹ́bàá ibo ìgbà tí ìwọ kankan bàbá ọ̀gá mi tó wá sí náà tó tiri mi ní ibi tó tiri mi náà ọjọ́ náà ó ti ní kí má bọ̀ nílé ilé mi ẹ̀bà sí ní èkó wọ́n ah, ló ṣàlàyé ó ní má bọ̀ nílé orí olè òní sùtá o. orí olè olè sùtá orí olè ilé ó ti sùtá rẹ. ẹgbẹ́ gbóná ni wọ́n sùn táyà sí. Ah! owó yorùbá ni wọ́n kọ́ a. owó yorùbá kọ́. kò lè sunmi ní táyà wọn ní má bọ̀ nílé orí olè ní sùtá orí olè tó wá káàkiri orí olè ni o. láyé kátà bá nà ní kòbókò kò ní tètè gbẹ wọn á gbé sétí kan gbọ̀wọ̀ náà kó tó máa sọ sórí rédíò. àwọn tí wọn máa ń di màálù. ẹyin ó ti ṣe rí náà. àwọn tó ń di màálù. ẹ á bá fún màálù káfà lẹ́sẹ̀. ẹ kí wọn ó di bíi màálù ni. kán di òun bíi màálù. ẹ tán bá dì sílẹ̀. ká kojú ẹ̀ sórùn. ok ìgbà tóòrùn ó bá fi wọlẹ̀ tí kápẹ́ láti bí eleven àti kọjú ẹ̀ sóòrùn tí ó bá fi di bí five six. ara ẹ̀ á ti wálẹ̀. gbogbo òwe ń pátá yóò ti ṣàn lára rẹ̀ bí. a ti gbẹmọ lọpọlọ. ó rí i pé ahọ́n rẹ̀ ó tù ú. wàlá wọn mọ̀ pé yorùbá ló sọ̀rọ̀ tó fi òwe sí i mm. kàkà kó ní ara ewé ẹ̀gbọ́n wàlá wàlá ní kọ́lé ló kọ́lé sí i. Hmm? kàkà kó rọ̀ lára ewé àgbọn. ewé àgbọn. ewé àgbọn kọ́ ewé àgbọn wàláhí ní hmm. kwele ló ń kwele sí. now lẹ́yìn dídè mọ́lẹ̀ àti mọ̀tá fún ọ wèrè ara gádàrà jó ní. nínà ni nínà ni. táwọn àbáyìí nà báyìí. ṣé wàrà ara gádàrà. àwàrà kọ fúra ni. <laughs> ṣẹ́bù wà ńlẹ̀. ẹ̀bùn ńlá ni. yes daddy. kí ni opposite river niger. river niger hmm. opposite river benue. kí ni opposite nàìjíríà. Ah, opposite nàìjíríà ó wà lápò mi. Apex Fabrics adúpẹ́ lọ́wọ́ yín fún àwọn aṣọ tẹ̀ ń fún wa lọ́sọ̀ọ̀sẹ̀ GX Food manufacturers manufacturers ọ̀ya dìde dìde ò lè báyé mi jẹ́ dìde. ọdún mo ṣe nà wá. kí ló ó mọ ṣé wọn ní ká máa lò wá nìyà. o mọ pósìtì nàìjíríà. ṣé náà lè wá ń lò wá tí wọn ní ká máa lò àbí wọn fẹ́ gbá wa lé ní lọ́wọ́ ni. ta ni. ẹyin náà ní náà kò lè wá di lóyún lábẹ́ ẹ̀ wọ́n fi dún lóyún tẹ́ lóyún tẹ́ ṣé wọ́n fẹ́ gbá wa lé ní lọ́wọ́ ṣé èmi àbí láyé ká. ẹ̀ náà ń gbàdúmọ̀ mọ́ bódìdì nàìjíríà Ah. Mm. ọmọ tó yí ọgbọ́n ẹni fi ṣé nìṣẹ́ ọlọ́run gan ní dá wàhálà lẹ̀ àyà pupa. àyà pupa àyà pupa àyà pupa àyà pupa àyà pupa láti lè wà láti lè dá yàbí ẹ̀wọ̀n náà wẹ̀ ní àbí pa àyà pupa àyà pupa. tọmọ rẹ ìbá rẹ rìn àfi bí ẹkún ọ̀bọ o ti rẹ o ti rọbọ tó jòrò gbórí. ọ̀gá hmm? ọmọ kẹrẹ bá rí mo ṣe ń wò yorùbá ló sọ ìtọ́ fi òwe sí. kí ló yorùbá sọ jàre. Ah, ìgànnìyà tó bẹ táyé ọlọ́run oni ganiya tó bẹ Ọlọ́run bẹ táyé wàlá ibi tó ti bẹ yẹn kò ga tó ni. ganiya eh, ganiya tó bẹ mm. eh. Ọlọ́run bẹ táyé ibi tó eh. ti bẹ yẹn kò ga tó. ganiya bẹ táyé. ganiya tó bẹ Ọlọ́run bẹ táyé mm. ibi tó ti bẹ yẹn wàlá kò ga tó ni. ganiya ye wo. o yẹrẹ ni mo kọ́ ọ aya ah, tó bẹ. aya tó bẹ. o bẹ sáré àyà bẹ́ sílẹ̀ ó bẹ́ sẹ́rẹ́. ibi tó ti gáyà ọkọ̀ ga tó ní Ganiya bẹ́ sílẹ̀ olóńgbà táyé. ṣé Ganiya ni àyà. Ganiya ni Ganiya tó bẹ́ olóńgbà táyé ibi tó ti bẹ́ ọkọ̀ ga tó ní. ẹ̀dá ni ẹ̀jẹ̀ kì í bèrè kan lọ́wọ́. ṣé bí wọ́n ti ẹ̀ lọ convention ground. convention ground <laughs> ọ̀gá. ṣé gbogbo àná tí ibè ò tiẹ̀ wà nípa kankan lára rẹ̀. kò tiẹ̀ ṣe kankan náà yí ẹ̀. omi tó gbé látijọ́ ìnáṣẹ́ ò tí ì dá padà ni. àdúrà ní túbọ̀ lọ́dọ̀ kẹ́yìn. mo ti gbàgbé kọ́lọ̀ mi yẹn ni ọ̀gá mo mọ̀ pé kọlọ blue náà gbé lọ lọ́dọ̀ yẹn. ṣé ike àbómi. kẹ́ẹ̀kì blue mm. five litres. iná náà gbé lọ́wọ́ kọlọ blue lọ́dọ̀ yẹn tá à ń lọ sórí òkè tá a fẹ́ lọ gbàdúrà ń dọ́ yẹn. ìgbà tá a débẹ̀ yẹn mi mọ̀ wá ibi omi àdúrà wọn ti di kọlọ yẹ́lò lọ́wọ́ wọn. ọ̀gá ògbà tí ó gùn bí iṣẹ́ tẹ́lẹ̀ yẹn àdúrà tí mo gbà níjọ́ sí bàbá lọ́lẹ́ṣẹ́ àtẹ̀yí tí mo gbà ní pọ̀kọ́ bàbá lọ́lẹ́ṣẹ́ o. ọ̀gbà ní fọkàn yìí tó ọgbà ní bọ́ǹfọ̀tò ni. <laughs> onílé ẹkú ilé o èrò ọ̀nà ẹ̀ǹlẹ́ láyínká lèmi ń jẹ́ mo bóde kí n má bàa ṣílẹ̀ tẹ̀. nítorí pé ajá òṣùpá ni mí ni mo fi ń bóde fún ọlọ́run ọba ìbà olúwa ìbà ẹ̀yin èèyàn. ẹ má má bínú ó ṣọwọ́ kan jà mọ́ mi lè wá ní ìjẹ́jọ́. ìjẹ́jọ́ ní kọ́kọ́ o. ìjẹ́jọ́ àti ìjẹ́ ìdógún mo sọ́ọ̀rì gan ẹ forí jìn mí. àti jẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀. ọlọ́ládé ló bá ròde elójúmọ̀ká tí gbogbo ayé ń pè lẹ́nìkan oṣù jagunlabi ti ń para lébi ẹni ń para ọgbọ́n ọláyínká ayífẹ́lẹ́ lórúkọ tèmi o owó baba mẹ́ta. ọ̀rọ̀ bàbá abéjì tó ń bọ̀ lọ́nà. kárí ọmọ yìí. wọ́n hmm. ti síbò olúwa ń sójú ọ̀nà padà. bẹ́ẹ̀ni ẹ kú ọ̀lẹ́ ẹ kú dédé àsìkò yìí let's talk about it. àjọrò ní ìṣẹ́jú mẹ́rìndínlógún kọjá lára aago márùn-ún. ọlọ́run ògo ni forúkọ rẹ ó ṣílẹ̀kùn ọjọ́ kò sẹ́ni tó lọ́kọ́kọ́rọ́ mọ́ lọ́wọ́ àátúntilẹ̀kùn kò sẹ́ni tí ó béèrè àgádágodo lọ́wọ́ ẹ̀ ọba tí ń fúnni lọ́rọ̀ sọ lójú àbínú ẹni lẹ́yìn rẹ̀ kò sálágbára mi kó o tó dé kò sálágbára mi ọba tó ti yó ká tó gbómi oúnjẹ rẹ̀ kaná hmm. bẹ́ẹ̀ ni àìkí kò tiẹ̀ pa ah, ah. torí pé àwa tiẹ̀ mọ rírì rẹ̀ la ṣe ń fòkó fún abala àkí mọ́ hmm. bẹ́ẹ̀ ni olódùmarè ọmọ jọlọ́run lọ ah. n tó fi ń jọlọ́run kò wálé yé èèyàn ọba tó ju gbogbo wòlé ayé lọ ó ju gbogbo àfa ayé lọ hmm. àwọn atẹ́yẹrin náà ń forí balẹ̀ fún olódùmarè torí tó bá lóhun dé ló dé tó bá lóhun ò dé kò dé láyìn ká njó mọ̀ pé kábíyèsí olódùmarè ńlọ kọ́kọ́ lu escort kí gbogbo ààrẹ tó mọ̀ lò ó ń Ah, pé iná ṣáájú olúwa iná ṣáájú olúwa ìyẹn ni escort àkọ́kọ́ escort ni ó lọ níwájú iná ṣáájú okuba balẹ̀ tí ó dúró de ó ní ó sì jó àwọn ọ̀tá rẹ̀ rọ oh wòmí hmm? àwọn network kan pariwo everywhere you go mm-hmm. olódùmarè ní jẹ́ bẹ́ẹ̀ wọ́n ń kọpí ni kò síbi tí àyànfẹ́ wà tó olódùmarè ò sí pẹ̀lú rẹ̀ onídàáfídì níbo ń bá wà ní pàlàpàlà pọ̀ ó lọ́wọ́ rẹ̀ ó nà wọ́n mú un báyìí olójú mm-hmm. rẹ̀ tó gbogbo bíi òtún wá gbọ́ ni pé àkọlẹ̀ ń bẹ nínú bíbélì pé Joseph ń bẹ nínú túbú olúwa sì ń bẹ pẹ̀lú rẹ̀ àjẹpẹ́ ah, ah. everywhere you go olódùmarè hmm, ń bẹ bí ìbá ṣe ohun tó wà lẹ́yìn wa kí làbá máa wí tí ìbá ṣe ohun tó ń ṣàánú wa kí sọ ó ní dàpọ̀ tún òfojú rẹ wo ni ah, ká jáde ká mọ̀ wọlé ntọ̀ kan lè ń sọ àwọn kan fẹ́ ká jẹun àmọ́ wọn fẹ́ ká yó ah, ah. wọn ní káṣá máa jẹun kejì ká sì máa yà tí ì bá ṣe àánú tó fọ olóhùn ṣàánú fáwọn tó ń ṣàánú fún olóhùn sì yọ́nú sáwọn tó ń yọ́nú sí láyìnká àánú là ń jẹun ìgbà ẹ̀kọ́ àyíká ayé fẹ́lẹ́ tí ìbá ṣàánú tá a rí gbà mhm. nǹkan bá ti yín dání tí ìbá ṣàánú tá a rí gbà nǹkan bá ti pinyìn tí ìbá ṣàánú tá a rí gbà nǹkan bá ti dìgbà tí kọjá bá a ṣe rò àmọ́ síbẹ̀ náà Olódùmarè ń fọhùn nígbà táyé sọ pé kò sí nǹkan kan mọ́ torí kótán kótán lajẹ́ ayé ńlá mi àmọ́ ó kù ó kù nìbọn tí wo Olódùmarè ń ró Olódùmarè mm. tó jẹ́ pé tó bá dé mm. bàbá ńlá àjáyà ni ah, ah. ìgbà tí ò tí ì dé òun ní òun tó bá dé nìkayà ah, tí ò bá tí ì dé nìjayà toró mọ béèrè pé eh, bó ló ṣe fẹ́ ṣe wòmí eh? mọ béèrè how how mọ́ ohun ajá ni mm. ajá ni gbó bẹ́ẹ̀ how how báwo ni ó ṣe ṣe torí tí ó ṣe kò fi hàn bẹ́ẹ̀ ni ó lójú oorun mm. lójú àlá mm. abẹ́lòmíì sọ̀rọ̀ mm. ìgbà míì sì ní eh. aràn wòlíì sẹ́lòmíì eh. ìgbà míì aràn wèrè sẹ́lòmíì eh, ìgbà míì sì ní agbóhùn kẹ́lẹ́kẹ́lẹ́ bẹ́ẹ̀ ni oh. kò sẹ́ńtólódùmarè ò lè lò ìgbà tó bá lóun ó dé ló sì dé bẹ́ẹ̀ yẹn máa fi alugbala omi alugbala àgé ńlá korodomu máa gbómi lọ mọ́sálásí òǹtọ́lọ́hún ó ṣe kò fi hàn yàn wọ́n lójú òfurufú ò ní fèrèsé ah, ah. a sì ń polódùmarè ní aráyé rọrùn lẹ́ẹ̀kan ṣoṣo bó o ló ṣe wá aráyé rọrùn lẹ́ẹ̀kan ṣoṣo òun ni ò lè yé èèyàn mm. àìkú tí ò lè kú àìsá tí ò lè sá kò tí kò dípẹ̀tà kò pinyìnkì ó dẹ̀ relevant ní ah, ah, gbogbo ògbà ọba àgbà gbogbo eh, ó bá gbà mú kábíyá òsì olódùmarè mm, mm, ewu orí ọ̀sọ́ darúgbó ọjọ́ orí òtún wá sọ pé kò tún wá yọ̀lẹ́ kùjọ́kùjọ́ òde ọ̀run ni mò ń wí ọba tó ń gbénú ara àwọn kérúbù àwọn kan fìyẹ́ bojú mm-hmm. wọ́n fìyẹ́ bẹsẹ̀ eh. wọ́n ké síra wọn mímọ́ mímọ́ ọlọ́run olódùmarè láyìíká ibi tójú rẹ̀ mọ́lẹ̀ dé mm-hmm. kò kí í wu ẹ̀ṣẹ̀ ọ̀hún ó tún fẹ́ràn ẹlẹ́ṣẹ̀ ah, ah. ó ní kó lè bá ronúkú àdá náà hmm. táwa ló tú ọ láyé ta lójú ọ lọ ọba yóò mọ gbọ̀n níwájú rẹ jù yóò sì mọ mí hmm. nílẹ̀ torí tó bá lóde lóde sẹ́ tó bá lóde ò tí ì dé kábíyèsí olódùmarè ẹ̀rù bá gbogbo àwọn ọ̀jẹ̀jẹ̀ ọlọ́run àánú hmm. atọ́fọjú oríyìn afọfọtọfọfọ ọ̀dájú ǹdámú ọ̀dàsẹ̀ ǹdàsẹ̀ ẹ̀mí àwọn wòlíì mímọ́ ọba tó yọ lókèrè mm. tí wọ́n ń pè lẹ́lẹ́bùrú kẹ́ tó bá gbójú lé wọlé bàbá ta ló fẹ́ mu sí i abánirin àjò àtúmọ̀ wọléde ni ah, ah. ta ló tú ọ láyé ta ló jù ọ lọ òfurufú náà ló ń gbé mm. o sì fàyè ṣàpótì ìtìsẹ̀ rẹ ikú kan ò ní ọ pa àrùn ò ní ọ gbéṣe ta ló ń jẹ́ èèyàn níwájú olódùmarè kábíyèsí olódùmarè wòmí hmm? ọkàn ṣáà fẹ́ràn wa ṣá ọfà àánú gbà wá kábíyèsí àìkú tí ò lè kú àìsà tí ò lè ṣá kò dípẹ́ ta kò pínyìn kì í lẹ́yìn ọlọ́run ọlọ́run ló tún kù. about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. Wow, Deeper Life High School, home of quality education, located at Munta 10th Ibadan, your expressway. Opposite Lifetime Ground. Our school is a mission co-education full boarding school. We are taught in the 21st century classroom and modern facilities to make teaching and learning fascinating. Students are committed to all-round qualitative education with emphasis on academic and moral excellence. The school operates an e-learning system and can boast of cutting-edge facilities manned by competent, committed and islands skilled workforce. Our facilities include one computer per child, well-equipped modern laboratories, modern libraries, comfortable hostels, modern sports complex, glamorous geographical gardens, fully automated e-learning process. Every child receives maximum attention because every child is important. Admission into 2021-2022 academic session is in progress. Log on to our website www.thedeeperlifehack.org through online form. For further inquiries, visit our email dlhsexamsibadan at yahoo.com. You may call 081 or 081 58 Deeper Life High School. ogunlọ́gọ̀ èèyàn ń pariwo látàrí ibi tó ọrọ̀ ajé ṣerí káàkiri àgbáyé lọ́wọ́ yìí o. ǹjọ́ mọ̀ báwọn kan bẹ tí wọn ò mà lá. kí ló dé? torí wọ́n ti mẹ́nu bẹ̀. ẹnu bẹ̀ freedom synergy pro. ọ̀pọ̀ èèyàn ni wọ́n ti máyé rọrùn fún. oníṣòwò oníṣòwò òṣìṣẹ́ ìjọba ọmọléèwé òṣìṣẹ́ fẹ̀yìntì. ọ̀pọ̀ àwọn yẹn tó ti mẹ́nu bẹ̀ ni wọ́n ń gbègbè ayé rọrùn láti gbọ́ freedom synergy pro ti so wọ́n pamọ́ náà rọrùn. tó wọ́n gbà wọlé tún pèsè àwọn wọn sara lóore food supplement tó wúlò fún tọmọdé tàgbà ní freedom synergy so wọ́n mọ̀ tó wù sí wọlé sínú àkáǹtì wọn lọ́sẹ̀ mẹ́fà mẹ́fà ìwọ náà gègé sí ọlọ́gbọ́n darapọ̀ mọ́ àwọn tó ti mẹ́nu bẹ̀ máa tẹ àtẹ̀jíṣẹ́ báyìí báyìí àti location sí nọ́mbà yìí zero eight one four four nine nine zero zero two seven zero eight one four four nine nine zero zero two seven tàbí kó o máa bọ̀ lọ́fíìsì tó wà ládùúgbò glow office choice plaza challenge ìbàdàn freedom synergy pro ọ̀nà ẹ̀rọ ìrọ̀rùn nìyẹn láti máa gbégbé ayé flaflo tó lẹ̀ jẹ́. ẹ wá wàrà lójúde kẹ̀kẹ́ holland ara kẹ̀ǹgẹ́ ìdán lójú pópó àrà lójú títì kẹ̀kẹ́ rèé tó dàbí mọ́tò kẹ̀kẹ́ holland holland tricycle mójò ń rọ̀ mo ń ràn mọ gbádùn ara rẹ lọ ní kò séwu ẹrù mi jábọ́ bàtà ṣèṣì bọ́lẹ̀ ò sí mbẹ̀ kẹ̀kẹ́ alákàmọ́ra bíi mọ́tò ọkọ̀ ayọ́kẹ́lẹ́ holland tricycle àti wọlé sínú ẹ̀ àtàtì sọ̀kalẹ̀ láti inú ẹ̀ kò nira holland tricycle jíjókòó sínú rẹ̀ kì í ṣàgìrà fìdíkà kẹ̀kẹ́ tó gbẹrù tó gbààyàn wọnú ẹ̀ pàlẹ̀kùndé débùdó tó ń rè kó sọ̀kalẹ̀ gálá akẹ́kọ̀ọ́ oníṣòwò òṣìṣẹ́ ọba lórí gbogbo èèyàn global global investment ló ṣe nílẹ̀ yìí. olú iléeṣẹ́ holland ń fìkàlẹ̀ sí six and seven akala express road opposite fort oil new garage nìbàdàn. ẹ̀ka iléeṣẹ́ wọn wà ní dojúkọ pdp secretariat ogoluwa area gbọ̀ngàn road osun state telephone zero zero six five seven seven seven four four three zero seven zero five nine one three three eight two four zero zero three three eight five two seven one six. bẹ́ẹ̀ lẹ́sìn tún lè rí ẹ̀yáwó gbà láti ra èyíkéyìí nínú àwọn ọ̀kadà ẹlẹ́sẹ̀ mẹ́ta tàbẹ́lẹ́sẹ̀ méjì wọ̀nyí ní full range microfinance bank tó ń bẹ ládàmásẹ̀gbà ńlẹ̀ ìbàdàn holland tri òun gangan láyé ń ta sí. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. lẹ́yìn bàbá yẹn bá sọ fún. tó bá bẹ̀rẹ̀ program ti tiẹ̀ mm. eh, Peter nígbà tó bá ti bẹ̀rẹ̀ program ti tiẹ̀ ìyẹn ni kò fi ó fún kò kọ́ fi bẹ̀rẹ̀. ìyẹn ni kò fi bẹ̀rẹ̀ so mọ̀ pé kò sẹ́ni tó eh. máa ní ṣe program tí ò ní ní content. content yẹn ti. a jẹ ah! intro rẹ. intro rẹ eyi eh, wà láàyè. tó bá ti wá sọ díẹ̀ ó wà sójú òpó lẹ̀ fúnra rẹ̀. ó sójú òpó lẹ̀ mm. lọ́rán rẹ̀ lẹ́wọ̀n. so bó ṣe sójú òpó lẹ̀ yẹn èmi èmi láyìíká ó ti lọ lé. màá ti màá ti travel <laughs> màá ti travel so òun kàn sí ojú òpó lẹ so bó ṣe wá parí program bó ṣe lé lẹ gẹ bó ṣe lé bó ṣe lé fún wa lẹ lábẹ́ aṣọ yẹn. mo fọlọ́ nba bẹ̀ o. n bẹ́ẹ̀ ló ṣe máa lé lẹ̀. jọ n tọrọ lọ mọ n yọ kankan kúrò mẹ o. the only problem ni pé o kàn lè má lè rí airtime ní fresh fm. Mm. o lè rí láwọn rédíò mi. Mm. bóyá ní tó bá ráàyè fún ọ. ẹ wọn lè rí mm. so tó bá ti ń ṣe tán báyìí ó ti yọ tó bá ṣe ń jáde ó mú láti opposite of Nigeria wà á mú láti bẹ̀ ó wà á máa tó bó ṣe tó lẹ́ẹ̀kan. so bó ṣe wá tó tán yẹn tó bá wá ń jáde síta láyìíká ní kó mọ̀ ṣe kankan studio kí studio tó bá lò kì í ṣe bí yo mẹ́sọ̀ pọ̀ náwó síwájú báyìí. kọ́kọ́ máa retí à ń kọ́ fún o ti káwọ́ báyìí. ó ti yọ pé bó bá ṣe ń jáde gbọ́ lọ́ba ìwọ ìwọ o ẹ máa mú wọn lọ o. dúró ṣé dandan ni kó o ṣíwálé sí ni. ṣé dandan ni kó o rán wa lẹ́wọ̀n ni. tí wọ́n rẹ̀ ṣíwálé. káwa káwa káwa wa o àti o káwa káwa bọ ọsọ bọ ọsọ o sì ń nílé rédíò. lẹ́yìn sọ náà. alákòbalẹ̀. ọ̀gá hmm? àti pé yorùbá ìbàdàn ni ìbàdàn kí ni ìbàdàn. ọmọ ṣe hmm. ìbàdàn lọ́mọ ọmọ láyé èkó. fún tó sọ àwa mọ láyé èkó láyé èkó ọ̀rẹ́ mi ni ọ̀gá ló ń ṣe tẹ́lẹ̀ kókọlà báyìí mi nísìnyí printing press ló ń ṣe ni àwa ẹ àmọ láyé èkó láyé èkó ọ̀rẹ́ mi ni láyé èkó tó fẹ́ yàwó tó yàwó ẹ ní bọ́dì. tó bá mọ láyé èkó ẹlẹ́kọ̀ọ́ mọ láyé àdìs. ọmọ tó ṣẹlẹ̀ eléyìí wà mọ láyé àdìs. ẹ jẹ́ àlebọ̀ ọmọ láyé àdìs ta ló mọ láyà dé òun mọ láyà dé sí. malam ṣe mo rí kàn sí ah. ṣe mo rí kàn sí. wọ́n díẹ̀ díẹ̀ náà ni wọ́n láyà. ẹẹ Portable n tà ṣe fún ọ lábẹ́òkúta lánàá la ṣe fún ọ. ilẹ̀ fi fún. ẹ wá wá lọ flush toilet. Ah, èyí tẹ́ ni mi fẹ́ẹ̀sì lánàá ò gbẹ. make sure kó mi ẹ gbẹ. bàbá náà ló ti gbẹ tán. máa flush ẹ. máa flush ẹ títí tó máa fi. ọwà omi tó wà nù kíní abọ́ yẹn abọ́ funfun yẹn abọ́ funfun yẹn make sure pé omi yẹn ò sí ń bẹ̀. so mọ̀ tí wàá ṣe ó ti yọ mú kinní lọ́wọ́ ike ọ̀dà kan. ok. kó wá mú agolo náà lọ́wọ́. ok. ó ti yọ. ok. mọ fi agolo mílíkì tàbí. agolo mm. mílíkì. ok ok. kó mọ fi gbọ́n omi yẹn sínú ike ọ̀dà. ok. Mm-hmm. kó mọ fi gbọ́n sínú ike ọ̀dà. ok. lọ́mọ dà sí títì. ok tó bá ṣe ń rí pómi wà ń bẹ̀ títómi wọn ò fi gbẹ. o ti yọ kó padà wá. ṣé ó bá dé sọ ẹ ní. ìwọ ṣé ó ti dé sọ mi ní. Eh. ìwọ lọ bá bàbá accountant kó hmm. ní kíní àròdàn tí wọ́n náà mú bọ̀ láti secretariat yẹn pé kó gbà wá. àrèdà ah, wọ́n ti rí àrèdà. àròdà wọn ràpù ẹ̀ báyìí. wàá rí eh, newspaper náà fi ràpù ẹ̀ o tiẹ̀ wọ́n wá kọ àròdàn. àrèdà ah, ah, wọ́n kọ sẹ́yìn ẹ̀. kò bàbá accountant. èmi mo ní lọ́ba ń gbà wá hmm. ọ̀gá àgọ kí n tètè yọ tiẹ̀ fún ẹ nbẹ kíákíá kó gbà tó gbà ọ̀gá mọkà kọlì di nọ́mbà náà. kò ní ìdí kò pe nọ́mbà wọn ti mú wa wà lọ́dọ̀ àkántà. ìwọ níbi o ti ń wẹ̀ tó ń mú ògógóró lọ́wọ́. torí wọ́n ti sọ̀kalẹ̀ fún mi bá wà lá mo máa ń fọ ọ̀gá mi ní. èmi wọ́n ṣe wáyé. òun ló fi ní kó lọ gbàrú náà wà lára àrò dán yẹn. o ti ṣàlàyé fún jẹ́gẹ́dẹ́ àti freeze. ọtí ní kọ́ fún mi lọ́wọ́ mo fẹ́ ṣàlàyé fún ọ̀gá pé wàlá ìgbà tó ti increase owó wàlá wọn ti fún mi wọ́n ti yẹwọ́ ìrànwọ́ nínú owó tó ní kọ́ fún mi. Apex Fabrics gbági nìbàdàn ni wọ́n wà tí wọ́n ti ń fún wa ní léèsì lọ́sọ̀ọ̀sẹ̀. GX Foods tó ṣe fruity juice. npg farms adeosun bus stop ní olúyọ̀lé nìbàdàn ni wọ́n wà. unique fabrics tó wà ní gbági. ankara ìgbàlódé làwọn ń kó fún wa lórí ètò yìí torí àsìkò wa jẹ́ ká ṣe pápá pápá pín tí ẹrù tó wà nílẹ̀. ẹ hello zero three two three two ten five nine. ẹyin rédíò yín lẹ̀kẹ́ tó wọ bí o. o kọ yín méjèèjì sá. o kọ yín méjèèjì àti àdúgbò tẹ́ ti pè. hello. hello. hello. Ya pọ̀ ló ń sọ̀rọ̀ láti rẹ̀ ẹ́. ó dàbọ̀ sà. ó dàbọ̀. hello. hello. hello? hello. ó kọ yín. ajílẹ̀ wáyé látàyégún. ajílẹ̀ wáyé látàyégún. ẹ máa bọ̀ wá gba léèsì ọ̀pá márùn-ún láti apex fabrics. hello. ẹ mú mi hmm. ẹ mú mi nẹ́tíwọ́ọ̀kì yẹn ni ẹ má bínú. bí ìgbà tó ń pòfó lónìí. hello. hello. hello pẹ̀tọ́. ó kọ yín. hello pẹ̀tọ́. orúkọ yín. samson ọmọlọ́lá. samson ọmọlọ́lá láti alábẹ̀bẹ̀ ẹ wá gba tíkẹ́ẹ̀tì ẹ wá gba ok ẹ wọ́n ní àǹkárá ni ó yọ lójú kínní ẹ wá gba àǹkárá ọ̀pá mẹ́fà. hello. hello ẹ káàbọ̀ fà. orúkọ yín orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè. mrs akinwuke olúwafẹ́mi láti àbànlá. mrs àbànlá. bẹ́ẹ̀ni sà. mrs kínni. àtinúkẹ́. àtinúkẹ́ olúwafẹ́mi. ẹ wá gba tíkẹ́ẹ̀tì ẹ lọ gba adìyẹ ní npg farms. hello. hello. orúkọ yín títílayọ̀ láti olómi. hello. hello sir. orúkọ yín. ìdòwú adéníran sí àgbàlá. ìdòwú. adéníran. ẹ yí rédíò yín lẹ̀. ẹgẹ ẹgẹ ẹgẹ ẹgẹ. hello. má fún o. hello. hello sir ẹ kúrò lẹ. orúkọ yín. muftau isiaka láti bẹ̀rẹ̀ ká. muftau isiaka láti. bẹ̀rẹ̀ ká bẹ́yẹ̀rún kà ẹ wá gba ankara ọ̀pá mẹ́fà láti unique fabrics. ankara nka nka hello hello hello. alẹ́ kọ́ ẹ̀ lẹ́sàn. orúkọ yín. wàhíì fatai láti ayédáadé. ayédáadé. bẹ́ẹ̀. ẹ wá gba tíkẹ́ẹ̀tì adìyẹ. hello. ẹ ẹ ṣẹ́gun sọ̀rọ̀. sáà ẹ sọ̀rọ̀ sókè. olùṣègùn ló ń sọ̀rọ̀ láti ilé. hello. hello. orúkọ yín. tọ́yìnbó akínpẹ̀rù. láti bo òjé ẹ wá gbàǹkárá. ẹ wá gbàǹkárá ọ̀pá mẹ́fà. hello. hello sir. orúkọ yín mà. ẹ pé tó sir. yes ma ojúlarí victor láti olùsọ̀yà sir. ojúlarí ọ̀rẹ́ òdenú. ẹ wá gba tíkẹ̀tì ẹ lọ gbadìyẹ ní NPG Farms. hello. hello. orúkọ yín mà wàṣọ adékúnlé láti di ààrẹ. ìdí ààrẹ rẹ ẹ máa bọ̀ gbé carton uh, uh, fruity juice ẹ wá gba juice fruity juice. hello. hello sir. orúkọ yín. ẹ kọ́ lè sà comfort àjẹ́ ni láti balógun. comfort àjẹ́ àbí kílẹ̀ pé. comfort àjàyí láti balógun. àjàyí ni láti balógun. bẹ́ẹ̀ni sà láti ok ẹ wá gba lace ọ̀pá márùn láti apes fabrics. ẹ mi já hello. hello. ẹrù ara Canada yẹn ti tán àbóṣekù. ó ti tán hello. Akeem Akínpẹ̀lú. láti. ọ̀rẹ́ méjì. ẹ máa bọ̀ kẹ́ wá gba juice orúkọ yín ibrahim wakil láti wá láti wá ẹ jẹ́ àjọ pẹ̀lú àǹkárá. ẹ wá mẹ́fà láti ọwọ́ unique fabrics. hello. orúkọ ẹ sọ̀rọ̀ sókè ẹ sọ̀rọ̀ sókè. hello. hello sir. orúkọ yín. mariam lawal láti soka. ṣé ẹ ronú sí ibi tẹ́ ẹ ti ń pè ní. mariam lawal láti soka ẹ máa bọ̀ kẹ́ wá gba tíkẹ́ẹ̀tì kẹ́ lọ gba adìyẹ ní MPG Farms. hello. hello sir. yes ma. orúkọ yín. adesina lakisatu láti aláàká. aláàká aláàká lọ́yọ̀ọ́ nìyẹn ẹ wá gba nígbà ẹ ah. bá ráyè kẹ ẹ wá gba léèsì ọ̀pá márùn láti ọwọ́ apex fabric. Hmm. ẹ ṣe mo dúpẹ́ sá. ṣé ká dá dúró. ẹ jẹ́ dá dúró lẹ́yìn ilé. hello. hello. orúkọ yín. orúkọ mi orúkọ mi ni akíntola david. akíntola david láti. láti bo. láti adégbàyí. ok um, kí ni ká fún ọ. láti adégbàyí. Hmm. ẹ wá gba tíkẹ́ẹ̀tì adìẹ. Mm, kẹ wẹ́ njọ́ bá yín rò mẹ́fọ̀ tọwọ́ yín bá wa tẹ̀sù kókò wa tẹ kókò ìyẹn kókò dáa. èèyàn kókò dáa mm. alẹ́ fi ní àkàdìyàn náà ṣe. ẹ fapá ẹ fi lé e níbi etí bẹ́ẹ̀ni tẹnana wa ti bọ bẹyẹn oúnjẹ lọkọkọ ńgbà tó wáyé oúnjẹ lọkọkọ pé kò sádìyẹ ti pa báyìí ó mm, adìyẹ ní tó ṣẹlẹ̀ ni pé ibi tó ká wọn mọ́ ni. ibi tó ká wọn mọ́ ni so <laughs> tó bá mú apá adìẹ hàn pé máa ń mm. gé mọ́ bíi mm. ìyá wa fi sí ẹ̀gbẹ́ ìyán báyìí. yóò dúró yóò sùn lè yán báyìí ni. Ah! <laughs> ayérayé ọlọ́run ìyá mi. apá adìẹ máa ń sùn lè yán wá fi síbi ẹ̀gbẹ́ á sùn lè yán mm. báyìí. kápá méjì lè yẹrí kí ẹ̀kú fi sí báyìí. bí ìgbà téèyàn gbé kọ́ṣẹ̀ sí títì. kọ́ṣẹ̀ àwọn mẹ́ẹ̀ apá adìẹ méjèèjì yẹn á wá dúró báyìí tó bá wá jẹun wàá bu òkèlè yẹn débi tí apá wà wàá wá mu sórí bíi kèrèkèrè sí eh. ibẹ̀ nìyẹn ti bẹ̀rẹ̀ apá adìyẹ jíjẹ. iye kù sẹ. wàá sórí the first ìṣẹ́pọ̀ apá yẹn mm. wàá jẹjẹ dé lajì wàá kọ́kọ́ rún yẹn tẹ̀wọ̀tẹ̀ ibẹ̀ egun egun bẹ̀ yẹn dà kékọ́rọ̀ kékọ́ máa ń rọ̀ ni mm-hmm. ibi ìsàlẹ̀ tó gbé wàá kàn kàn mm. wàá kan. ni ò ní mùdùmùdù nù. ni ò ní mùdùmùdù wàá kan ni bá ti kan wàá wá lọ. ó lè yóò lọ ẹ wàá sọ egun yẹn nù wàá bẹ̀ second batch. irú irú irú adìyẹ tó ń sọ yọ jáde tó lọ jẹ adìyẹ ìbílẹ̀ bí ti ìbílẹ̀ náà ṣe rí nìyẹn adìẹ oko ó máa ń le díẹ̀ ẹyin ó máa ń le díẹ̀ sórí kò sí bó ṣe le tó sórí bí ìyẹ́ parí sí bí kèrékèré bí kèrékèré ìrù ẹran náà náà ni yingusẹ hmm. ah! ah! o jẹrù kété rí farabalẹ̀ kápá ọ̀kọ́rin kàǹtìn lónìí. n hmm, lè ra yàtọ̀ fún kàǹtìn sọ ẹran nìbá wà. palẹ̀kùn sí ti rúùmù lẹ̀ ẹ palẹ̀kùn sí ti rúùmù lẹ̀ ẹ palẹ̀kùn sí ti rúùmù dé. <laughs> ẹ dúró ná bọbi tí àbí kúrò kan rẹ gbogbo ọ̀rọ̀ tá à ń sọ ọ̀ ń kọ́ lẹ̀ ìwọ nu ọlọ́run o. lẹ́dàá mi ó bí ẹ o. <laughs> ajá ká lọ síbi à ń lọ ah. torí ẹ̀mí ń bẹ lámù. mo ti mọ mo ti mọ yé o èmi ti mọ mo ti mọ mo ti mọ mo ti ṣe live in concert Bleak 2021.

sunday march twenty eight máa loud gan nìbàdàn nígbà tá a bá ń pàtẹ orin ijó ìlú ẹ̀fẹ̀ papọ̀ sójú kan ní bá a ṣe máa ń ṣe lọ́dọọdún dr yinka ayefẹlẹ mun sẹ̀ǹwẹ̀lẹ̀ jésù dr smile elijah daniel simba sport good guy àṣírí kamiri obo ibrahim chata miwa demola latif adedimeji ìyá àbàdàn bọ́sẹ̀ akínọ́lá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní máa péjú sínú gbọ̀ngàn jọgọ́ center liberty road ìbàdàn babatunmi ṣe live in concert Blake twenty twenty twenty one tọdún ìtumọ̀ milẹ̀ kílẹ̀ yàtọ̀ láti wọlé regular one thousand naira vip ní five thousand naira o lè rí tíkẹ́ẹ̀tì rà ní lounge babatunmise bbt tó wà nínú palm shopping mall ring road Ibadan. àti ní fresh fm challenge Ibadan. ní zero eight zero six three one three two one four nine bleak twenty twenty one sunday march twenty eight ó máa bọ́ bùsùpákù nínú gbọ̀ngàn center liberty road Ibadan. are you an aspiring entrepreneur in the agribusiness space, residing in open states and looking to build a lasting and sustainable agribusiness? Has your business faced challenges during the COVID 19 pandemic? Are you seeking business management skills and knowledge within the agribusiness value chain? If yes, you need to apply for the eight week Aspiring Entrepreneurs Agribusiness Program right away. Organized by Faith Foundation in partnership with Mitsubishi Corporation, the 2021 Aspiring Entrepreneurs Agribusiness Program is a free eight week virtual program to support young Nigerian entrepreneurs between ages 18 and 35 years to learn business modeling, marketing strategies, and financial management, amongst others, to grow their agribusiness. To learn more about the program, visit www.fitfoundation.org forward slash AEP Agribusiness. The application for the Ogun State cohort closes on Sunday, April 4, 2021. Once again, the website is fatefoundation.org forward slash AEP Agribusiness. Health Concern Global Consult. nǹkan méjì gbàǹkangbì lọ́mọnìyàn nílò láti fi gbádùn ayé bí kan bá yẹ̀ ń bẹ̀ yóò pàkejì lára ni ìdí nìyí tí iléeṣẹ́ health concern global consult pẹ̀lú àjọṣepọ̀ level marketing cooperative investment credit society limited ṣe ṣe àgbékalẹ̀ ọ̀nà àbáyọ láti pèsè ọ̀pọ̀lọpọ̀ àjẹsára food supplement tí ṣàtọ́kù ìlera pípé pẹ̀lú àǹfààní àti mú kí ọ làgùn láyé nípasẹ̀ fífowó péná owó nínú ọ̀pọ̀lọpọ̀ àlàkalẹ̀ iléeṣẹ́ health concern global consult tẹ́sí máa gba ìdámẹ́wàá sí ìdámẹ́ẹ̀dógún lórí owó tẹ́ ẹ bá fi darapọ̀ mọ́ ten to fifteen percent of your capital láìṣẹ̀ṣẹ̀ tẹ̀ máa tajà kiri tàbí máa wẹ́ni kúnra oríṣiríṣi packages la nílẹ̀ tí yín ni kẹ́ ti yọjú sí wa lọ́fíìsì wa láti gbọ́ àlàyé lẹ́kùnrẹ́rẹ́ health concern global consult wà nílé gàgàrà tó wà lẹ́bàá mrs filling station níkọjá bishop phillips academy iwo road Ibadan tàbí eob multi concept nigeria limited stanbic bank building opposite ak petrol station niger west challenge Ibadan ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero nine zero five thousand forty eight sixteen zero nine zero five thousand forty eight sixteen health concern global consult your key to health. Nelson Wells. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. ta ló ṣe roster eh, àwọn studio engineers hmm. mo fẹ́ kán bá mi ṣe ǹjẹ́ ní bá mi ṣiṣẹ́ lálẹ́ sunday àti ní tuesday eh. sọ fọ́gà yín eh, vincent ní mo fẹ́ lò mí o ti yẹ kó ti yé ọ. ó ti ń yé mi ó ti ń yé mi báyìí ti yẹ kó yé ọ mo fẹ́ lò mí. èmi náà tí n bá ti ẹnìkan wà tí mo ń bá mi ṣiṣẹ́ tí mi ò like wọn bá mi mọ change. a change shift ẹ ṣọ́ọ̀ láìkí ẹni tó wà pẹ̀lú wa ni. ṣẹlẹ̀ ṣùgbọ́n òun lọ lọ fún ọ ní tòóló tòóló n kò fọ́n sàn ní adé ó fọ́n sàn ní méjì ó ti wáyé ṣùgbọ́n ó ti slow jù ní. iṣẹ́ kò kọjú wáyé ni. Hmm. ọ̀rọ̀ rédíò wá gbà bẹ́ẹ̀. ọ̀rọ̀ amúlẹ́sọ̀lẹ́sọ ni ọdún keje tó ti lò lẹ́nu iṣẹ́ yìí. bó ṣe wá wà yìí ní ìsìn báyìí hmm. wọ́n ní kó rìkọ́dù orin fún ọ ó good yẹ bóun ló sọ ọba tí ò ah, láfiwé. Ah, album mi tó ti record ń sìn ato at least ato ah, mẹ́fà sí méje. ó ló sọ ọba tí ò láfiwé ó ní kí n ro gbogbo ohun tó bá wà nù mí pátá. kí ló dé tó wá ń tẹ slow. kì í ṣe ojú ẹ̀ tó wá rí ni o. ok ló ṣe ń gbọ̀n. Eh, ojú ẹ̀ tó rí ni o a máa ṣẹlẹ̀ sí ìyàn náà o yọ̀wọ́ náà kọ́kọ́ lọ sí OGBC torí tọ́bọ̀ pálẹ̀ yẹ ọ̀gbọ̀n lọ́wọ́lọ́wọ́ ni o. ọwọ́ mi gbọ́n ẹni ìtàn. olùṣègùn bámidélé. sọ̀rọ̀ hmm. ìtàn yìí náà ni. <laughs> báwo ni secretary àbí vice chairman àbí ah. chairman. chairman. ṣé wọ́n ni chairman vice chairman. vice chairman. wẹ́dọ̀n. mo láìkí ẹ̀rín inú mi sàn. kí ló ń sọ yìí. bí ìgboro ohe ni. all the time. Hmm. èjì rẹ̀ wá dúró. orí ẹ̀ á kàn kì. ẹ̀jẹ̀ ń ṣẹ́gun jẹ́ kí n jẹ́ kí n fi àsìkò yìí kí wọ́n náà kú oríire. Ah. sórí tí èèyàn bá ní téèyàn bá ń bá àyàn rìn tó o ní ọ̀rẹ́ ọkùnrin mm-hmm. time tó o pàdé ọ̀rẹ́ ọkùnrin yẹn mm. kíyèsí n tó ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé ẹni period yẹn mm. àwọn ọ̀rẹ́ kan wà téèyàn bá rìn tó jẹ́ mm. pé time téèyàn bá bá wọn rìn gbogbo nǹkan ló máa dojúrú ní gbogbo nǹkan bá tán owó á sá hmm. kódà mọ̀lẹ́bí gan á tún máa sá fún yàn òkìkí á sá fún yàn òkìkí á gbogbo ẹ̀ á kàn lọ lẹ̀wẹ̀sẹ̀ hmm. yà wà máa wò pé mo dẹ̀ ń pray kí ló ṣẹlẹ̀ Hmm. a jẹ́ pé ìrìn àjò ẹ ti papọ̀ mọ́ tẹni tí kò yẹ kó. Jónà kan ti wọnú ọkọ̀. bẹ́ẹ̀ náà hmm. sì ni ẹlòmíì ìbá ti rọ́nà bá lọ ṣùgbọ́n ìyàwó tí ò yẹ kó fẹ́. n ló fẹ́ sílé ìyẹn dẹ̀ burú torí ọyún inú egungun ni. ẹlòmíì sì wà nú àwọn obìnrin tó jẹ́ pé ọkọ tó yẹ kó fẹ́ kọ́ hmm. ló fẹ́ ló ṣe ń pò yìí lójú kan bí omi ẹkù. ẹ ṣe mọ̀ pé ọ̀tọ̀ ni ọkọ ọ̀tọ̀ ni baálé ọ̀tọ̀ ni bàbá ọmọ ọ̀tọ̀ ládé orí o ti sọ bẹ́ẹ̀ náà rí hmm. ká tó tẹ̀síwájú nípa ọ̀rọ̀ sista tán pè wá láti eh. London now mo fẹ́ kí wọ́n gan kú oríire torí wọ́n máa ń ṣàdúrà kan fún mo ní ọmọ wàárẹ̀ ni sìnwọ́n náà bẹ́ẹ̀ni hmm. ó sì ti rí bẹ́ẹ̀ ọlọ́run ṣeun eh, congratulations ọlọ́run ṣeun níbo lẹ ṣí ọ́fíìsì. Eh, Stanbic IBTC building tó wà ní opposite AK filling station ní Niger West ni kò jìnnà síbí. níbi challenge ń bẹ challenge ń bẹ kí lẹ fẹ́ máa ṣe ń bẹ. ah iṣẹ́ pọ̀. torí pé àwọn question tí mo bí ẹ nìyẹn pé eh, kí ló fẹ́ gbé ṣe gan-an. iṣẹ́ pọ̀ ń bẹ kí ló fẹ́ máa ṣe. torí pé a rí àwọn kùdìẹ̀kudiẹ kan tá a bá lọ sáwọn event èmi àti àwọn crew mi ti lọ event rí tí wọ́n ti wà mọ́ta wọn lẹ́ni tó ń decorate hall ò tí ì ṣetán. kò tí ì ṣetán ó máa ó wà mm. wọ́pọ̀ bẹ́ẹ̀. ọkọ àtìyàwó sì wà nú òrùn síbẹ̀ so mo wá rí i pé àwọn ọ̀pọ̀lọpọ̀ máa ń ná owó ṣùgbọ́n owó ò ní yọ. okay. Mm dẹ mo tún eh, wá rí i pé eh, olórin ń jẹ́ lòmíì nítàn mọ́ ẹ eh, bá yàn á package event yẹn tí ò ní sí wọ́nranwọ́nran kankan rárá hmm, a máa package yẹn tí ò ní inch free tá lọ smoothly tí ò ní sí wàhálà a sì lè bá yàn darí ètò Ọláyínká MC program. ok pẹ̀lú iṣẹ́ yín hmm. àwọn èèyàn kan ti ń pè mí lọ́tún náà sí Ọláyínká ẹ̀dẹ̀ aláwọ̀ EOB láti lọ kò dá mo ní EOB ò lọ́bì kankan pẹ̀lú iṣẹ́ tí tí ẹ tí ẹ dá sílẹ̀ fúnra ara yín hmm. àti Fresh FM hmm. bó o ló ṣe fẹ́ ṣe tí ò ní. Fresh FM ló bí iṣẹ́ yẹn tí bàbá bá dẹ̀ fẹ́yàwó tó bá bí ọmọ ọmọ yẹn pa bàbá lára. Mm. ọmọ wáyé wá jayé tiẹ̀ ni ojú ọ̀run dẹ̀ tẹ́yẹ fò láì kankan. kò sí ètò tí ó tún máa ń jẹ́ kí ètò rọrùn hmm. torí pé mo discover pé ọ̀pọ̀lọpọ̀ forí gbá lórí ọ̀rọ̀ afẹ́ṣe investment afẹ́ṣe investment ọ̀pọ̀lọpọ̀ ti sọnù wọ́n á tún wá máa pè mí àwọn kówó síbì kan àwa ṣe research. ah kí ni tẹlifóònù nọ́mbà ti tiẹ̀ gangan náà lè ń lò mí. yà òun la ṣe ń lò lọ́wọ́lọ́wọ́ èwo àìtí padà zero eight zero thirty forty double five double zero. mi gbọ́. zero eight zero thirty forty double five double zero. tó a jẹ́ pé àwọn tó bá ní gbogbo ohun tó sọ yìí. o wẹ bá fẹ́. dúdúdúdúdú yín tá à ń sọ yìí ṣé o ti mọ bọ́sì polówó báyìí. ẹ o ti bọ́sì polówó ṣùgbọ́n nǹkan tó ṣe ni pé ọ̀sán half kí mi lè san half. ayọ̀rọ̀ mi lè san kankan má kọ́dà eh? jẹ́ n sọ website mi. ah má sọ wẹ́bsáìtì o wọ́n á gbowó ní commercial o. www.ameob.com e ni. ẹ mú o. owó kìló kọ rẹ̀ owó tá a fi rán wọlé kan dáadáa gbó jáde. tóbi ṣe gbọ̀n bíi bẹ́lí ti ẹ̀rọ. àfi bí ìfùkù dédé rẹ̀. àǹtí kan wà ní London. Hmm, ọ̀rọ̀ ńlá. àwọn ń pè wá. Mm. wọ́n ṣe àlàyé nǹkan kan fún wa tó ṣe ni láàánú jọjọ. akọkọ bẹ́ẹ̀ díẹ̀ lẹ́yìn abẹ́òkúta lánàá. ó ṣèyàn láàánú gan-an. ṣùgbọ́n àṣẹ aṣọ lójú ẹ̀. ṣe rí i pé àwọn wòlíì ọlọ́run kan wà tó jẹ́ pé tí wọ́n bá sọ bẹ́ẹ̀ má fi ọ̀rọ̀ wọn ṣeré. Mm. àwọn kan wà tó jẹ́ pé fèèkì ni o tó jẹ́ pé tán bá sọ bẹ́ẹ̀ wọ́n lè jẹ́ pé àwọn fẹ́ ṣiṣẹ́ tọ́ kó lè jẹ́ bí àwọn ṣe wí tó jẹ́ pé ọlọ́run ò sọ bẹ́ẹ̀ hmm. ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ pé wòlíì ọlọ́run ni wọ́n tó jẹ́ pé yín tí ọlọ́run bá wọn sọ. ni wọ́n ń sọ wọn ò dẹ̀ ní fi kún wọn ò ní yọ kúrò. ẹlòmíín tiẹ̀ wà tọ́lọ́run á bá sọ̀rọ̀ nínú àwọn wòlíì kàkà tí ó fi kó yín láyà sókè a ní a ní àlàáfíà ni. a wá lọ máa fàdúrà tí fúnra rẹ̀ a wá máa fàdúrà jagun fún yín hmm. fúnra rẹ̀. àwọn kan dẹ̀ kó yín láyà sókè ah, kẹ́ni bá pọ́wó. ogun ló ń bọ̀ yìí ah, ẹ máa nílò àwẹ̀ twenty one. ẹ fún mi lóṣù mẹ́ta ẹ má gbà mí gbọ́ o ọ̀rọ̀ tí mo sọ yẹ kọ́ lẹ̀ fún mi lóṣù mẹ́ta kí ló dé ṣé dandan ni ká ẹ jókòó tí kò ṣe ni. irọ́ à bó sọ kókó fún oṣù mẹ́ta ìtẹ́ nìyẹn bá kọ́kọ́ tiẹ̀ lágídí tó bá délé tó má lọ ti oṣù mẹ́ta. àyà ó kọ. yọ ọ̀rọ̀ sẹsẹ mẹsẹ pé dádì ọ̀rọ̀ tẹ́ sọ lẹ́ẹ̀kan yẹn mo nígbà wo ni màá bá yín ṣọ́ọ̀ṣì. ọfẹ ọfẹ kí wọn bá gbóhùn àdúrà gbóhùn ẹ̀bẹ̀ sókè náà. arábìnrin kan wà ní London wọ́n pè wá ní ṣé weekend. last week. ok last week. Hmm. wọ́n ní ọ̀rọ̀ kan ń dùn àwọn. ọ̀rọ̀ kan tóbi pọ̀ tí ò ṣe é sọ síta mm. pé bọ̀ táwọn bá sọ ó yẹ kó táwọn bá sọ fún wa tá a bá wọn sọ ó ṣeé ṣe kó ní solution mm. kí lọ̀rọ̀ tó ṣẹlẹ̀. Ah. àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ pé ó ṣòro gbàgbọ́ ṣùgbọ́n fún àwọn tí wọ́n bá ti nírú rírí bẹ́ẹ̀ rí wọ́n á mọ̀ pé lóòótọ́ ló ń ṣẹlẹ̀. ṣùgbọ́n kí ni ìyá lè rò ìyá tó bí ọmọ nínú ah. tá a wò sùnsùnsùn hmm. tá a fa ọmọ inú ẹ̀ lé àbí báwo ni kí n ṣe sọ. arábìnrin yẹn sọ pé àwọn làkọ́bí. wọ́n bí ọkùnrin tẹ̀lé. wọ́n bí ọkùnrin kan lẹ́yìn yẹn ìyá ah. àwọn òbí nǹkan kan. méjì yẹn ni wọ́n. wọ́n ní tá a máa sọ pé bàbá èèyàn jìyà àti èèyàn lórí èèyàn ah. àwọn méjèèjì sọ́fà. wọ́n jìyà lórí wọn. àǹtí dẹ̀ graduate wọ́n ṣe economics. Hmm. wọ́n ní fásitì èkó ń làwọn lọ pẹ̀lú pé kò ti sí nǹkan kan yẹn màmá àwọn dúró tí wọ́n dúró wọ́n sì kàwé tán. àmọ́ graduation wọn wọ́n parí ẹ̀ àwọn ń wáṣẹ́ bàbá àwọn lọ bá ọ̀rẹ́ wọn kan lórí ọ̀rọ̀ iṣẹ́ wọn ni bàbá àwọn ń bọ̀ ni bàbá àwọn kò ìjàmbá lójú ọ̀nà. ó ó kú. ó wá máa ń dùn àwọn pé orí ọ̀rọ̀ káwọn lè ríṣẹ́. kóun lè jẹ́ èèyàn ni bàbá àwọn kú lé lórí. ó ní bàbá àwọn máa ń tẹnumọ́ kankan pé ilẹ̀ obìnrin kì í pẹ́ ṣú pé káwọn tètè ṣe ní kánmọ́ káwọn dẹ́ mọ̀ káwọn ti gbọ́ràn sí wọn lẹ́nu ìgbà yẹn àwọn ò wá àwọn ń wò pé táwọn bá ti ríṣẹ́ àwọn ọ̀rọ̀ hmm. ọlọ́kọ ẹ̀ ṣẹ̀ṣẹ̀ wọlé. wọ́n ní àwọn dẹ̀ fẹ́ compensate àwọn parent àwọn. wọ́n jìyà púpọ̀ lórí wọn wọ́n gbọ́dọ̀ sanjọ́ fún wọn. ibi tí bàbá ibi tí màmá àtọmọ ti ní face off rẹ o. ẹ̀yin tẹ̀ ń wò wá lórí facebook ẹ jọ ẹ bá wa share ẹ hmm. kí ọ̀pọ̀lọpọ̀ darapọ̀ mọ́ kí ni káàdì yín tá a máa ń fún yín lọ́sọ̀ọ̀sẹ̀ ẹ má bínú pé àráyè fún yín jọ́ níjẹ̀jọ ẹ bá wa ṣíà ẹ̀ dáadáa káwọn mm. èèyàn darapọ̀ mọ́ káàdì yín ń bọ̀ láìpẹ́. Mm. láyínká hmm? ibi tí màmá àti ọmọ ti ní face off ni, wọ́n ní ikú bàbá àwọn ò tí ì ju ọdún kan lọ làwọn bá dé ibi iṣẹ́ làwọn bá rí màá nǹkan tí wọ́n gbé kí ló bluebird bluebird bluebird bluebird má jẹ́ àṣeyẹ yẹn kò dáa kò dáa àti mm. promise bluebird ọ̀ya. wọ́n ní grey colour kan ah, ah. wọ́n ní láì tí ì sọ̀rọ̀ máa dọwọ́ bò ẹ́ lẹ́nu wọ̀ pé táyà rẹ̀ ti lọ wọ́n làwọn àwò pé ta ló pààkì rí kẹ́tìn kà sí kọ́ńpàdé àwọn jàlùpé wọ́n làwọn bá wọlé làwọn bá ẹni ẹtí wọ́n kúnlẹ̀ wọ́n ní wọ́n wá wọ́n pọ̀ lẹ̀. wọ́n ní bàbá yẹn wọ́n ní máa yẹn sanra. wọ́n lọ pọ̀ lẹ̀. ó kúnlẹ̀ àfi bí ẹran létà wà. ẹ ẹ ti ẹran létà wà rí wọ́n làwọn wá ní ẹra o wọ́n ní ìyá àwọn ìyá àwọn náà sọ pé àkàbọ̀ ìyá àwọn wá ní dọ́tà mi nìyẹn wọ́n làwọn dẹ̀ àwọn tó kí bàbá yẹn wọ́n ní àwọn wà wò pé àbáwọn ará ṣọ́ọ̀ṣì mọ́mí àwọn ni wọ́n làwọn calculate àwọn ò rí calculate wọ́n ní ibi àwọn ti ń ṣáwà lọ́wọ́ ni àwọn ti gbọ́ tí báyẹn pé ìyá àwọn ní my dear wọ́n ní <laughs> wọ́n ní abọ́ tàbí bí sábà sí ìjàbọ́ lọ́wọ́ wọ́n lòún sọ abọ́ lẹ̀ pé wọ́n làwọn sáré ro aṣọ báyà pé. àbí màámi ti ya lọ́kọ mi <laughs> ṣé màámi ti ya lẹ́lòmíì ni. ṣé ti mọ ibi tí ọmọ ti kò tí ì ju ọdún kan tí bàbá àwọn kú ṣé ẹ rí ibi tí ọmọ ti ń bá ìṣòro ogun tó ń jowú òkú bàbá rẹ̀ ó ń jowú kí màmá òun má fẹ́ lómi lẹ́yìn ikú bàbá òun níbi tó fẹ́ràn bàbá ẹ̀ dé. tó bá tiẹ̀ wá jẹ́ pé wọ́n tiẹ̀ fẹ́ fẹ́ lómi. kì í ṣerú kì í ṣe kí ni ti pọ̀jù ti kúnlẹ̀. kí ni pọ̀jù wọ́n ní wọ́n kúnlẹ̀ gan àbùbù tán ni. èmi wá sọ pé mo ní ọlá ọlọ́run ni. a ló sọ pé kò pọ̀ kẹ̀. ọ̀pọ̀ ọ̀pọ̀ pa. ó kì í ju ọ̀pọ̀ pa. arìnrìnlẹ̀ inú bẹ̀rẹ̀ sí i à ń jẹ́ fọ́sọ̀ ẹ máa bọ ẹ ẹ bọ bí ẹyin ẹ bọ bí. ẹ mọ bọ. inú balaṣọ. so inú wa. kí ni ń pa yín lẹ́rìn báyìí. Ah, ẹ̀rín tó wá bí wá rí nìyẹn ẹ bá ti rẹ́rìn tán. tẹ bá rẹ́rìn five minutes. <laughs> owó ni o ẹ mọ lọ lé. orúkọ yìí. Ah, mo kí gbogbo lé ohun gbogbo tí tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ orúkọ tèmi ni Lawal Olúmúyìwá. Lawal Olúmúyìwá. mo jẹ́ kan lára àwọn adarí àjọ Life Plus Foundation International. Okay. Uh, ní ìlú ní Ọ̀yọ́ state ìpínlẹ̀ Ọ̀yọ́ state ń bí báyìí. ok hmm. ẹ a ti ń gbọ́ nípa life plus ti tó jọ mẹ́ta. bẹ́ẹ̀ni sá. ẹ kódà gbogbo ìlàkàkà ìgbòkègbodò láti rí i pé iṣẹ́ ọ̀gbìn ó dohun ìrọ̀rùn fún ọ̀pọ̀lọpọ̀ lẹ́tí hmm. wá bí wá sọ. ẹ kí ni àlàyé tó ṣẹ́kù tẹ́ ẹ tún fi ròyìn pé ẹ ní láti jẹ́ kí àwọn ọmọ Nàìjíríà ó mọ̀ yìí pé èrè tabua níbẹ̀ nínú hmm. lọ́wọ́lọ́wọ́ báyìí sá tí ó bá jẹ́ oníṣẹ́ oṣù lèèyàn tó jẹ́ hmm. pé ọ̀nà kan ló ń gbà wọlé fún un hmm. kò jìnnà sóṣì torí bẹ́ẹ̀ ni mo ti ń bọ̀ sà. níbo. ibi oníṣẹ́ oṣù ni ojoojúmọ́ lẹ́ ń ka kàlẹ́ndà ìgbà wo ni wọ́n sanwó oṣù lámọ́ gbígbà náà ṣùgbọ́n lágbà tí mo ti máa jọ life plus foundation international. Hmm. ẹ rí sáyìn. mi ò rí sáyìn. bóyá iṣẹ́ tẹ̀ ìṣẹ́ tẹ̀ owó ń lọ. ó sì ń lọ bẹ́ẹ̀ ni. tọ̀dọ̀ ìjọba wa náà. mo fẹ́ béèrè nǹkan o wọ́n ní ìjọba àpapọ̀ lẹwa nàìjíríà fààyè gba kó ṣiṣẹ́ ìjọba kó ṣiṣẹ́ àgbẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n lóun nìkan ni iṣẹ́ tí wọ́n fààyè gbà. ṣé wàá rí sa. o ò lè máa ṣiṣẹ́ ìjọba kó tún lọ máa gba sálárì ń bò mí ṣùgbọ́n o lè ṣiṣẹ́ àgbẹ̀ mọ́ṣẹ́ ìjọba. bẹ́ẹ̀ ni ẹ lè ṣiṣẹ́ àgbẹ̀ mọ́ṣẹ́ ìjọba n tá wa gbé dání nìyẹn n tá n polongo ẹ nìyẹn. ok téèyàn bá fẹ́ darapọ̀ mọ́ yín kí làwọn life plus kò lóǹkà. sọ díẹ̀ ń ṣé ẹ rí téèyàn bá darapọ̀ mọ́ Life Plus Foundation International ọ̀nà tí ẹ lè gbà mọ́ méèkì owó lójoojúmọ́ ó wà ní Life Plus hmm. tó jẹ́ pé ẹ ẹ mọ̀ ná owó níbi tó bá ti yẹ kẹ́ ẹ ná owó ẹ̀ ní ná ojú níbi tó bá ti yẹ kẹ́ ẹ kàn ń ẹ ná owó. mo ń bọ̀ mo fẹ́ béèrè ìbéèrè kan ẹ ń pariwo olú olú látijọ́ yìí hmm. ṣé inú kòkò láti gbin olú yẹn sí ni àbí báwo. ọ̀gá wọn ti sọ kan bí níjọ níjọ sunday táyà mi jápa ó ní no sitting room. ẹ wọn bí fúláwà ni. pé èèyàn lè gbin olú síbẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni wọn sì lè olú yìí. ṣé ẹ mọ̀ kan lórí ni. bẹ́ẹ̀ni àánú tábà á kọ gbogbo ètò yẹn la máa kọ yín bó lẹ wọn ti gbin olú. ẹ ṣáàfẹ́ sọ ẹ ṣáàfẹ́ sọ á kọ yín tábà ti kọ yín. mo lè ti fẹ́ kọ wa. ṣé ẹ rí ta lọ́sẹ̀ tó kọjá la lọ sí oko olú hmm. ṣùgbọ́n lọ́sẹ̀ tó ń bọ̀ yìí oko ewúrẹ́ là ń lọ Ah, ewúrẹ́ bíi báwo ẹ lóko ewúrẹ́. ṣé dandan ni kéèyàn tún mọ sí ẹ ah. ṣé ewúrẹ́ bí ká ti fún nípa kí ni. ṣe rí sà téèyàn ò bá dóko bá bẹ́ẹ̀ lómi alóko máa mm. bá òun ló tóbi jù mm-hmm. ṣe rí oko tá à ń lọ lọ́sẹ̀ yìí oko ewúrẹ́ là ń lọ àwọn ewúrẹ́ tí mọ bímọ mẹ́fà ah. méje mẹ́jọ. kò sí family planning ni. <laughs> kò sí family planning lọ́rọ̀ tí wọ́n sà eh. so oko ewúrẹ́ là ń lọ lọ́sẹ̀ gbogbo àwọn tó bá fẹ́ tẹ̀lé wa lọ sọ oko ewúrẹ́ lọ́jọ́ sátidé tó ń bọ̀ yìí sà kàn pàdé mi lọ́la lọ́fíìsì wa ní ìbùkún olú house opposite bcos Bashorun Ìbàdàn. ìlú ni wọ́n ti wúrẹ́ fún ìdánilẹ́kọ̀ọ́ nìyẹn ẹ̀gbọ́n téèyàn bá tẹ ewúrẹ́ mi bá bí mẹ́jọ hmm. àbí mẹ́fà èlé ló ní wọ́n ń ta òbí ewúrẹ́ nìsín àbí ah. akọ. ṣé ewúrẹ́ tiwa hybrid ni tẹ́ ẹ bá ti wá sà hmm. tẹ́ ẹ bá ti wá darapọ̀ mọ́ iléeṣẹ́ wa hmm. ní àjọ wa gbogbo tẹ́ ẹ fẹ́ mọ̀ yìí. mo fẹ́ sọ ọ̀kan fún yín gan mo fẹ́ béèrè kankan lọ́wọ́ yín káago kí táìmù yín ó tó ah. ṣé ẹ ehoro ẹ ìtọ̀ ẹ̀ owó bẹ́ẹ̀ni sá irun ehoro owó bẹ́ẹ̀ni how many kilo. amọ ní lítà. ní lítà mélòó ni ìtọ̀ ehoro ìtọ̀ ehoro kílò mélòó ni irun rẹ̀ kó tó jáwó. kí n tó wá bí ẹnìkan pè mí ó lóun ti ní fifty litres eho ìtọ̀ ehoro ìtọ̀ ehoro ìtọ̀ ehoro mo ní kò jọ kó tọ́jú ẹ̀ kó tì máa gbé lọ kó ah. jẹ́ kó máa pọ̀ sí i bó bá ṣe pọ̀ sí lówó àṣepọ̀ tó. mo fẹ́ béèrè pé ṣé àdìdápà fún ni àbá kọ̀nẹ́ẹ̀tì hóòsì mọ́ díẹ̀. ó ní bá a ṣe tá a bá ti kọ́ yín níṣẹ́ bẹ́ẹ̀ ṣe kọ́lé ehoro yín tí ẹ lè gbètọ̀ tẹ́ ẹ lè gbègbẹ́. Ah, ah. Ah, irọ́ ẹ sọ bẹ́ẹ̀ lórí afẹ́fẹ́ <laughs> ẹ nìkan. <clears throat> téèyàn bá fẹ́ darapọ̀ mọ́ ìdánilẹ́kọ̀ọ́ yẹn lọ́la báwo ni kéèyàn ṣe rìn. ẹ tó bá ti kọ́ máa bọ̀ nílé iṣẹ́ wa ní ilé iṣẹ́ wa ọ́fíìsì wa tó wà ní ìbùkún olú house opposite bcs báṣọ̀run ìbàdàn hmm. tàbí ilé búlù gàgàrà tó wà ní olùsànyà bus stop ń bí báyìí mm. níwájú switch hotel and lounge lẹ́gbẹ̀ẹ́ gasland yẹn mm. lólùsànyà ibẹ̀ la wà. àwọn nọ́mbà ọ̀nà lè pè. aago mélòó ni. laago mọ́kànlá àárọ̀ mm. nìkan máa bọ̀ bá wa sa. àwọn nọ́mbà ọ̀nà lè pè yín sí. yes sir um, wọ́n lè pè wá sí zero nine zero mm-hmm. two one two zero two eight eight zero lẹ́ẹ̀kan sí zero nine zero two one two zero two eight eight zero tàbí zero seven zero three four six six three three seven lẹ́ẹ̀kan sí zero seven zero three four four six six three three seven. ẹ ṣeun. Let's talk about it. Let's talk about it with, with Yinka Ayefele and EOB. Oh, Academy Suite. Ilé ìtura ìgbàlódé. Ó dára ká sọ òwe. Èyí yàtọ̀ ojú pele mọ́. Àyíká tó rẹwà o. Academy Suite ìgbà. Yàrá tó tutù mímímí. Swimming pool hotel reception wa. ọ̀rẹ́ wa ó mọ tó ti tó. spa àti massage chambers wa. ìgbádùn tí ó lẹ́lẹ́gbẹ́. ibẹ̀ ni màá lò ó. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. ọlùwọ̀n ò lẹ́lẹ́gbẹ́. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. event center eyé mà tún ga. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. àyè ìgbọ́pọ̀ sí ń bẹ. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. àwọn tẹ̀ ló fi NCDC. ilé ìtura ìgbàlódé. àrùn olè ráyè wọbẹ̀. ilé ìtura ìgbàlódé. à ń fọwọ́ wa ká tó wọlé ilé ìtura ìdàlódé. social distancing ń bẹ. ilé ìtura ìdàlódé. wearing no face mask ìyẹn ò dúró. ilé ìtura ìdàlódé. ọ̀sán-sámi road lawa. ilé ìtura ìdàlódé. òkè àdó nílùú ìbàdàn. ilé ìtura ìdàlódé. academy suite. ilé ìtura ìdàlódé. àdùkẹ́dùkẹ́ káàárọ̀ rẹ ni ṣé dáadáa ni ó jẹ́ máa kọ̀rẹ́ lọ́wọ́ ṣé kò sí. wo gbogbo ẹ̀ kàn dàbí nǹkan òjé mo ń ronú bí mo ṣe máa lọ sọ́jà láti lọ ra nǹkan tí mo nílò ní ilé nìjàre ó sì ń dààmú ọkàn mi lọ́pọ̀lọpọ̀. Ah, ah, ṣoṣo ò tí ì gbọ̀n food locker ni ibì kan ṣoṣo tí o ti lè ra gbogbo tẹnu jẹ lóríṣiríṣi lọ́wọ́ tí ò ga jara lọ. ṣòtún fẹ́ gbọ́ food locker máa gbé gbogbo ẹ̀ wá báyìí níbikíbi tó bá wà ìwọ ṣáà ti lọ sórí www.foodlocker.com.ng tọ́ka sí ohun gbogbo tó bá fẹ́ láì fàkókò ṣòfò wọ́n á sì gbé wá báyìí. o lè rí àwọn oúnjẹ bíi iṣu gàrí ẹran èdè ẹ̀fọ́ adìyẹ èso kódà wọ́n tún ta ògì pẹ̀lú àti àti àwọn ohun èlò oúnjẹ ilẹ̀ òkèèrè kàn sí wọn lórí www.foodlocker.com.ng kó ra gbogbo nǹkan nírọ̀rùn o lè kàn sí ilé ìtajà wọn ní foodlocker building dùgbẹ́ lẹ́yẹlé road magazine road jericho nìbàdàn kódà o lè lọ sórí google play store láti gba app wọ sórí ẹ̀rọ alágbèéká. ẹ ìròyìn ayọ̀ gbà lè yí o ó ọ̀rẹ́ mi okú àgbálẹ̀ mi www.foodlocker.com.ng ní ìdásí ìbéèrè mi. fún àlàyé síwájú sí ẹ pé foodlocker sórí zero nine zero three one seven eight seven zero three seven food locker ra gbogbo oúnjẹ lójú kan ìrọ̀rùn ló bá dé. kọ́lá ó mọ mami. lọ mú àpò rẹbẹtẹ bílíṣì àìpò méjì fún mi. Ah, ah, mami méjì báwo. ẹ ah, torí pé màá fi kan rẹ àwọn aṣọ funfun yìí màá fi kan tó kù pa gbogbo kòkòrò. ṣùgbọ́n èmi ò rí kòkòrò kankan bíbá ẹ̀ màámi. <laughs> wo wọ́n kéré débi pé o ò lè fojú rí wọn ṣùgbọ́n wá ìdí nìyẹn tọkàn mi fi balẹ̀ lórí bílíṣì àìpò láti pa wọ́n pátápátá. jẹ́ káṣọ funfun rẹ funfun sí i kí lè rẹ́ sì bọ́ lọ́wọ́ kòkòrò àìfojúrí tí ń fa àìsàn agbára àfọ̀mọ́ tó wà nínú bílíṣì àìpò yóò pa gbogbo kòkòrò àìfojúrí pátápátá. ògùn máa Oh, ẹ káàbọ̀ padà. ó kù ìṣẹ́jú méje kaago mẹ́fà àkóró kango àjọrò let's talk about it. wọ́n ní àwọn rush jáde àwọn wá rí i pé ìyá àwọn ó jókòó rẹ́múrẹ́mú ó jókòó rẹ́múrẹ́mú tí ẹni ń ṣàlejò bí ìgbà tí èèyàn ń dọ̀wẹ́kẹ̀ téèyàn wá rẹ́rìn tọkàn èèyàn balẹ̀ eh, téèyàn wá ṣubú lu èèyàn téèyàn bá ti rọ́ lọ́rọ̀ èèyàn. Eh, àwọn wá wò àwọn wá fojú burúkú kó mọ́mí àwọn mọ́lẹ̀ wọ́n ní